heart. mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú ètò gbogbo àgbáyé ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ààrẹ Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ìkànnì ìtàn Yorùbá náà ni. ò mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé o ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní ìmọ̀ ẹ̀sìn ọmọ aráyé lóore bákan náà o mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn ìtàn yorùbá ẹ̀ tó ṣe pé ẹ̀yin lẹ̀ ń làkàkà pé bò ní ìtàn àti àṣà wa bò ní òṣè ní parẹ́ tó ṣe wípé gbogbo kíbi tá a bá ń lọ o láti wá ìtàn lọ ẹ̀yin lẹ̀ ń dúró tì wá tẹ̀sí ṣe agbátẹrù àti onírànlọ́wọ́ àdúpẹ́ o àmọ́ lóore mo ní wò máa tẹ̀ ọmọ àwòye lérò mi sọ́yà. ní alẹ́ ti òní ní alẹ́ tòní ìmọ̀ bóyá kí n mọ rẹ́rìn ni o bóyá ẹkún ni ọba sì gbà mí torí pé ẹ rí i pé ní àná mo sọ mo ní pé ó ṣeéṣe ká má ṣe ètò lónìí ká sọ di ọjọ́ Jímọ̀ yàn ọ̀la lọ́dọ̀ tiwa lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń bì àmọ́ ní alẹ́ yìí náà ni ẹ rí i pé àwọn ètò tí ọ̀gá wa aláàjì oríyọmí amsa ti ṣe mo ẹ̀sẹ̀ ọ́pulóòdù ẹ̀ kò pẹ́ tán bí mo ṣe ọ́pulóòdù ẹ̀ náà ni mò ń wò ó ni mo wá gba ìpè kan láti orílẹ̀-èdè amẹ́ríkà mo gba ìpè ńlá kan láti orílẹ̀-èdè amẹ́ríkà òun gan ló wá gbé mi wá sí orí ètò ní alẹ́ ètò ní. owó ọ̀pá ojú gbé wò gbé ọkọ àkọ́kọ́ èyí tẹ́ bá ṣe ń darapọ̀ máa yóò wù mí kẹ́ bá wa ṣíà ètò alẹ́ ẹ̀rí pé lágbàtà ti bẹ̀rẹ̀ mi sábà sọ ẹ máa ṣíà rẹ̀ máa ṣíà rẹ̀ mi sábà sọ àmọ́ ìfẹ́ kẹ́ ṣíà ètò alẹ́ yìí dáadáa o ẹ bá wa fi ṣọwọ́ káàkiri torí pé kámọ̀ yìí pé tí alágbẹ̀dẹ bá ń nuri lójú kan ò ní tó fẹ́ mú jáde ńbẹ̀. ìwò pé bó máa bó máa mọ́kọ́ ní fún wa ni wípé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà president muhammadu buhari wọ́n ti gbọ́ sọ̀rọ̀ timothy adégòkè dámiláre tí wọ́n pa ò nílùú ilé-ifẹ̀ ní tí hòtẹ́ẹ̀lì ààrẹ muhammadu buhari ti gbọ́ sí o ó sì ti di wàhálà gidi gan torí náà ìwọ kọmíṣánná of police ìpínlẹ̀ ọ̀ṣun òun fi iṣẹ́ rẹ̀ ṣeré o òun fi iṣẹ́ rẹ̀ ṣeré àwa ti lè jáde tán báyìí láti wá máa sọ̀rọ̀ ẹ rí i pé ní ọ̀sán mo fi àwọn ìbéèrè kan síta tá a bè lọ́wọ́ kọmíṣánná police tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tún béèrè torí pé kọmíṣánná police ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti di agbẹnusọ fún ẹni a fi ẹ̀sùn kàn Dr. Abdulrahman Adégòkè Adédoyin mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ nípa bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ìgbà tó wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwádìí wọ́n ń sọ̀rọ̀ ìtọ́tí ẹ̀ bàwánú jẹ́jù ni wípé Dr. Abdulrahman ti ṣe ọ́díò ṣáájú káwọn ọlọ́pàá ó tó mú un dípò àwọn ọlọ́pàá tó fi àyè gba Dr. Abdulrahman pé kó ṣe ọ́díò kí wọ́n mú wọn ká sì mọ̀ wọ́n kí wọ́n sì fojú wọn ba ilé òfin torí pé wọ́n ń dọwọ́ rú. tí a bá gbàgbé lánàá ìpètọ́ kan wọlé lórí ètò lánàá ó wọlé láti orílẹ̀-èdè Amẹ́ríkà ìpètọ́ ọkọ̀ wọlé lánàá ó wọlé láti orílẹ̀-èdè amẹ́ríkà ẹni pé tá a bá ń sọ̀rọ̀ mo máa ń sọ pé èmi náà kọ́ ọlọ́run ọba ni èmi náà kọ́ ọlọ́run ọba ni torí pé ààrẹ Lájí Abbas lẹ́ ń wò nígbà tá àti ẹ̀ tí ìjòyè àwọn kan ń bẹ tó ṣe wípé wọ́n ló kọ wọ́n lẹ́nu lágbàáyé tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún wa tí wọ́n sì ń fi wa lọ́kàn balẹ̀ ẹ lọ gbogbo iléeṣẹ́ rédíò tí mo ti ṣètò ní pátá ẹbí iléeṣẹ́ rédíò kan tí n bá tẹ́wọ́ gba sísì lọ́wọ́ ẹnìkan pé yálà owó oṣù rèé o n ṣe rí torí pé àwọn kan ń bẹ tí wọ́n ń ṣe àtìlẹ́yìn wọ́n ń bẹ ní nàìjíríà wọ́n ń bẹ káàkiri àgbáyé tó ṣe yí pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa àwọn ni wọ́n fi wá lọ́kàn balẹ̀ pé sí lórí ìtàn àti àṣà àárín òpìtàn gbogbo ibikíbi tó o bá ń lọ o à ń bọ́ ọ lọ ni a sì ń bẹ lẹ́yìn rẹ gbágbá mímí ò sì ní mí ọ à ń bẹ lẹ́yìn rẹ àmọ́ sàmọ̀ yí pé èèyàn iná ní máa ń mú yàn mọ̀yàn nǹkan ní sì máa ń mú yàn mọ̀yàn níbo di àná bá a ṣe ká tó bẹ̀rẹ̀ ètò mo gba ìpè pàtàkì kan ìpè pàtàkì tí mo gbà yìí ta ní bá mi sọ̀rọ̀ èmi ni Dr. Akínyẹmí àgbẹ̀dẹ láti orílẹ̀-èdè Amẹ́ríkà Dr. Akínyẹmí àgbẹ̀dẹ gbogbo tí ń ṣẹlẹ̀ làwọn ń bọ́ ọ lọ o ṣùgbọ́n <laughs> àwọn sì ń wo nàìjíríà o bí ṣe ń lọ nígbà tí a tún wá fẹ́ máa gba ìpè ọlọ́run wá ṣe é ìpè bàbá yìí lọ́kọ́kọ́ wọlé dr akínyẹmí àgbẹ̀dẹ ilé ẹ̀ lọ gọ́gù rẹ̀ ó lè dàbí àsọdù kọmíṣánná pólíìsì ìpínlẹ̀ ọ̀ṣun mo ẹ̀ gbọ́ mi kẹtẹkẹtẹ mo ṣe ń ṣètò yìí ẹ̀yin náà lọ gọ́gù rẹ̀ bàbá yìí wá sọ̀rọ̀ lánàá yín wá fídíò yín wá ọ́díò kí n plé rẹ̀ níbi ètò àná pé kí president muhammadu buhari kí wọ́n méèlì àwọn àwọn fún wọn ní twenty four hours èyí odidi ọjọ́ kan pé lórí ọ̀rọ̀ yìí o àwọn ò mú ní kékeré o àwọn fún pírẹsidẹ́ǹtì nàìjíríà buhari wọn ò tiẹ̀ dá pẹ̀lú kankan olórí ẹni tó kó o gbàjọ́ nàìjíríà buhari ni wọ́n bá wí àwọn fún buhari ní twenty four hours mo sọ pé tá a bá ń ṣètò àwọn aláṣẹ ìlú ń wò ó gómìnà ń wò ó àwọn elétò ààbò ń wò ó gbogbo wọn wọn ń wò ó hmm. nígbà tọ́rọ̀ rí báyìí mo wá gba ìpè padà yìí pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti kàn sí ìjọba ilẹ̀ amẹ́ríkà o wọ́n ti kàn sí ìjọba ilẹ̀ amẹ́ríkà wọ́n sì fi ń dá wa lójú wípé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ikú abdulrahman sadiqe tiyín ti bàjẹ́ báyìí gbogbo ẹ̀yọ́ ọlọ́pàá tẹ́ ẹ fẹ́ gbàbọ̀dé tiyín ti bàjẹ́ pátápátá gbogbo rádaràdà tá ń ṣe tá ń béèrè pé ẹ mẹ́nu bọ̀rọ̀ CCTV kámẹ́rà nílé ìtura yìí ẹ mẹ́nu bọ̀rọ̀ kámẹ́rà ẹ̀ẹ́n ó ṣe ọ́díò lọ́dọ̀ wa kò ṣe ọ́díò lọ́dọ̀ wa ọ̀rọ̀ tó fojú hàn ọlọ́pọlọ kúkú lẹ̀ ń pè wá ni. torí náà o ààrẹ Muhammadu Buhari ti gbọ́ sí o àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti pè wọ́n ti pè Nàìjíríà Nàìjíríà náà sì ti pè wọ́n torí pé twenty four hours péré èmi ọ̀mọ̀ yìí pé nǹkan <laughs> ẹja máa gbẹ́ja mi ẹja máa gbẹ́ja mi wọ́n láwọn fún wọn ní twenty four hours mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun fẹ̀yìntì ọ̀gágun muhammadu buhari àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ ṣe dìde sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ṣe dìde sọ̀rọ̀ wa torí pé nígbà tá a dúró tá a sake èmi mọ́ ń sọ fún mi ní ẹ̀ tájá bá ń fẹ̀yìn bọ́mẹ̀ ẹ̀ ṣeré lọ́yà kù ajá ń fẹ̀yìn ẹ̀ ṣeré ni mo sì dúpẹ́ o lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà pàápàá jùlọ ọmọ wa Dr. Akinyemi àgbẹ̀dẹ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Dr. Akínyẹmí àgbẹ̀dẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀yin náà ẹ lọ hmm, ẹ mẹ́jẹ̀ mi ó sọ ẹ̀yin náà ẹ lọ gúgù rẹ̀ kẹ́ ẹ lọ wò ó ẹ tá à ń wí yìí ọmọ ilẹ̀ Yorùbá ni ó ti díje fún ipò gómìnà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà lára àwọn tó ń lẹ́nu lára àwọn ògo tó ṣe pé kò sí tí wọ́n lè tẹ̀ láyé tí wọn ò ní tí wọ́n tẹ̀tì torí pé wọ́n ń fi òfin ṣe é wọ́n sì ń fi òótọ́ ọ̀nù ṣe é mo fi dúpẹ́ o káwá lè mọ̀ yí pé ibi tọ́rọ̀ ikú eh, Timothy Adégòkè dé ó ti kú ò bá a ṣe bá a ṣe bá a ṣe rẹ́ẹ̀rí pé mo sọ lánàá mo ní ọmọ ajá ti kú ò níye tí wọ́n ń rà á ẹ rí i pé àwọn àwọn agbẹjọ́rò àgbà bàbá wa tó pè mí náà láti United Kingdom ọ̀rọ̀ ẹ ti kú ò ọ̀rọ̀ tó ṣe yí pé gbogbo ojú gbogbo àgbáyé ti wà lára Nàìjíríà ẹ rí i pé táwọn kan pè yí pé ah ṣé ká dáwó ni ká gbẹ agbẹjọ́rò mú ní rárá o mú ní rárá o mú ní rárá iṣẹ́ ń lọ torí pé gbogbo nǹkan ti ń lọ lábẹ́nú torí náà mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo sì dúpẹ́ lọ́wọ́ honourable speaker wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ dr abdulrahman adégòkè mọ́yẹ̀ẹ́lẹ́fẹ̀ ó ti wọ gàù báyìí ó ti wọ gàù torí pé ààrẹ muhammadu buhari ti gbọ́ sọ̀rọ̀ yìí o mo fi ń dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbà wọ́n alátìlẹyìn kèé ṣe eré kèé ṣe àwàdà ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ibikíbi tí ọmọ nítorí ìròyìn tán àwọn kan ní bóyá ti sá lọ sí ghana ní oríṣiríṣi ni rahim kọ́ ni àkọ́bí dr rahman adégòkè mọ́yà ilé Ifẹ̀ òun ni ọmọ kejì rẹ̀ ńkọ́ ni àkọ́bí rọ̀yìmọ̀ adé rọ̀yìmọ̀ adégòkè ńkọ́ ni àkọ́bí torí náà ibi tó bá wà mọ̀ àwọn ọlọ́pàá wọ́n wà jáde wọ́n wà jáde like father like son ẹ̀ wọ́n wà jáde wọ́n wà jáde mo tún fi ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ olórí orílẹ̀-èdè wa ọ̀gágun Muhammadu Buhari ẹ rí i pé ìbéèrè méjì mo béèrè lọ́sàn-án mo ní àkọ́kọ́ kọmíṣánná pólíìsì tọ́jà di agbẹnusọ fún Dr. Abdulrahman adegoke mọ́yà Ilé-Ifẹ̀ wọn sọ̀rọ̀ pa pé CCTV kámẹ́rà ń bẹ nílé ìtura bẹ́ẹ̀ bá ti tọwọ́ bọ̀ bá ẹ̀ dáràn gbogbo tí ó ṣẹlẹ̀ jọ́nà tẹ́ bá ti tọwọ́ bọ̀ ẹ̀ dáràn báyìí ẹ̀ dáràn báyìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbẹ́ òkú ẹ̀gbọ́n Timothy Adégòkè Dámiláre ó ní wọ́n fi ọ̀bẹ yún àbúrò òun lọ́rùn ni kọmíṣánná pólíìsì wọn ò mẹ́nu bà á gbogbo tí wọ́n sọ wọn ò gápá rẹ̀ wọn ò rẹ̀ eh, bó wọn ṣe ń pààyàn eh, obìnrin lòun obìnrin lòun ò ṣe sìnà ọtọ́jú ọtọ́tẹ̀ ọwọ́ bóńfò ó gbé báàgì pẹ́pẹ́ ń jáde láago mẹ́wàá alẹ́ bó wọn ti ń ṣe sìnà o bó wọn ti ń ṣe sìnà torí náà ó ti di ó ti di ó ti dójú ẹ̀ báyìí ó ti di tí gbogbo ayé ti rí ó ti dójú ẹ̀ báyìí ó ti hàn sáyé porogodo torí náà ìbéèrè méjì tí mo béèrè lọ́sàn-án gbogbo bí kọmíṣánná pólísì ṣe ń dánugbẹnu sọ kínní kankankan wọn ò gẹ́yà ara rẹ̀ èyí kọ́ lẹ́ sọ fún wa pé wọn ò gẹ́yà ara rẹ̀ èyí kọ́ lẹ́ sọ fún wa àwọn dókítà tó ń ṣèwádìí iṣẹ́ tiwọn nu kì í ṣe ti yín. mo sì ń béèrè pé kí ni kọmíṣánná pólísì ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ tó fi ní go and arrest that man tẹ́ẹ̀fì ní wọ́n lọ àrẹ́sì Ramani Adégòkè mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ tó sì wà ní ọ̀dọ̀ yín ẹ rí i pé mò ń sọ ọ̀rọ̀ kan lé àná àbí níjẹta àwọn èèyàn rò pé bí eré ni mo ní gbogbo tí ń lọ ní Òṣogbo mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ Ifẹ̀ ilẹ̀ Amẹ́ríkà ń mọ́nítọ̀ báyìí mo ní gbogbo tí ń lọ ni wọ́n mọ́nítọ̀ ni wọ́n mọ́nítọ̀ eré ilẹ̀ rò páǹṣe ẹ̀fọ́ ẹ̀yìnra rẹ̀ láwo ẹ̀fọ́ ẹ̀yìnra rẹ̀ láwo mo sọ fún yín iṣẹ́ tọ́lọ́ ń rán mi lèmi ń ṣe ẹ rí pé mo máa ní ìtàn tọ́lọ́run ràn mí ìlọ̀nà mi ìtàn tọ́lọ́run ràn mí ìlọ̀nà mi mi mọṣẹ́ kápẹ́ńtìrì bẹ́ẹ̀ ní ìfàgì kò lè dán o ìtàn ràn mí ìlọ̀nà mi mi mọ́tẹ́ lọ́rìn bẹ́ẹ̀ ní ìgasọ̀ kò lè pé ìtàn ràn mí ìlọ̀nà mi mi mọ́ káràkátà bẹ́ẹ̀ ní ìwàsọ̀ ọ̀rọ̀ ajé o ìtàn tọ́lọ́run ràn mí ìlọ̀nà mi ìtàn lọ́lọ́run ṣùgbọ́n ìjọba wa lè ba ilẹ̀ yorùbá jẹ́ káfẹ́ èèyàn ṣètùtù káfẹ́ èèyàn rúbọ kìí ṣe àṣà yorùbá àṣà òfò tó nígbà tó wọlé ni ó sì pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ńlẹ̀ yorùbá ó pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pọpọ àwọn alágbára ńlẹ̀ yorùbá sólùwọ ọjàre yín sólùwọ ọjàre yín báyìí sólùwọ ọjàre yín sólùwọ ọjàre yín. tí dókítà akínyẹmí àgbẹ̀dẹ pè lánàá tí wọ́n sì láwọn fún ààrẹ muhammadu buhari ní twenty four hours kí wọ́n kàn sí àwọn mo fẹ́ wá. ó dàgbò ti fẹ́ débẹ̀. nǹkan olú. àwọn náà ti kò bí dání ní òní mo fẹ́ gbé síbẹ̀ ká bàa lè gbọ́ ká lè gbọ́ bí bó ṣe lọ lánàá. ẹ̀rọ pàtó pé ó ti lọ lẹ̀ díẹ̀ tó náà mo dúpẹ́ lọ́wọ́ dr akínyẹmí àgbẹ̀dẹ ní orílẹ̀-èdè amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ dr akínyẹmí àgbẹ̀dẹ. ìgbà tí mò ń dúpẹ́ lọ́wọ́ tó wọ́n ti pè mí ṣáájú ká tó bẹ̀rẹ̀ ètò. ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ó ti kúrò lọ́rọ̀ nàìjíríà nìkan ó ti di ọ̀rọ̀ ti gbogbo àgbáyé ó ti di ọ̀rọ̀ ti gbogbo àgbáyé ó ti di ọ̀rọ̀ gbogbo àgbáyé. ìgbà tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn náà á fẹ́ mọ gba ìpè ẹjọ́ yìí ẹ má da ẹ má ti pè báyìí ẹ jẹ́ n pa mò ń bọ̀ mo mọ tí màá ṣe á pa á pa ike ilé ìtẹ́ fi ní ráyè pè tá a fi ráyè lè gbọ́ bọ́rọ̀ sí lọ lánàá yẹn. ẹ ó rí workshop ní ká pè sí kọba lè já tó tó dáadáa ẹ mẹ́jà pè sórí local call ẹ pè sórí plus two three four iná láti pin síbẹ̀ yẹn plus two three four eight zero two three six eight seven four three two ẹ pé bí àwọn dókítà tó ṣe àyẹ̀wò wọn ni yóò tó ọ̀sẹ̀ méjì kí èsì àyẹ̀wò tó jáde iléeṣẹ́ ọlọ́pàá àti gbogbo aráàlú àti ẹbí àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń dúró de èsì àyẹ̀wò náà wọ́n ń dúró de èsì àyẹ̀wò náà òǹkà lọ́dọ̀ fi pè ní plus two three four. ètò àná plus two three four eight zero two three six eight seven four three two ẹ̀ náà ní zero eight zero two three eh, ẹnìkan ti wà ní ojú òpó ẹ jẹ́ ká gbé ìpè ẹ jẹ́ ká gbé ìpè. ẹ máa gbọ́ ẹ máa gbé tó àná gbígbà dọ́tọ̀ náà lọ́kọ́ pè wọlé. ẹ kú alẹ́ o. Ah, bàbá wa ẹ ti wà lórí ètò inú mi tiẹ̀ tó wá dùn pẹ́yìn náà lẹ́tọ́ kọ́kọ́ wọlé bàbá wa. ẹ ti wà lórí ètò pẹ̀lú wa. hello ẹ ti wọlé. ẹ ó kè sà gbogbo nàìjíríà ẹ máa gbọ́ gbogbo amẹ́ríkà ẹ gbọ́dọ̀ all over the world. ṣé rí kíní tó ṣẹlẹ̀ yìí. ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá káàkiri àgbáyé. ok orúkọ mi ni Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ láti ìlú amẹ́ríkà. so so kíní kíní nígbà tí Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ tí wọ́n pè wọlé ní orí ètò lánàá nìyẹn nígbà wọ́n pè wọlé ní orí ètò lánàá ìpè wọ́n ti kọ́kọ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn àsọkódópa bẹ̀rẹ̀ ètò yìí pé ààrẹ Laji Abbas fọkàn balẹ̀ eléyìí ti kú òní kínní ìjọba ilẹ̀ Amẹ́ríkà ló ń sọ̀rọ̀ wọ́n sì ti dá sí i pé yóò wo àwọn gan táwọn tá a bá bẹ̀rẹ̀ ètò káwọn ó pè nígbà tó lọ́wọ́ tẹ̀ tó wá ṣe ìpè wọn gan lọ́kọ́ wọlé ẹ wá gbọ́n tí wọ́n sọ ẹ wá wo bẹ́ẹ̀ ṣe pé wọ́n ní kí ààrẹ Muhammadu Buhari ó pe àwọn àwọn fún wọn ní twenty four hours ẹ bá wo nǹkan o. kíní Adédoyin yìí yìí ó dà pé tí gbogbo tí gbogbo àgbáyé máa ń gbọ́ ní nineteen ninety nineteen nineties náà. yẹ tó lẹ́nu lílẹ̀ amẹ́ríkà ni ẹ wo bí yorùbá ti dá lẹ́nu wọn sójú ọmọ gbàwọ tì báyìí tó fi yorùbá kọ́mọ rẹ tàbá sọ̀rọ̀ nípa àwọn tó wà nínú ìgbìmọ̀ aláṣẹ àwọn alágbára ilẹ̀ amẹ́ríkà ọ̀kan pàtàkì ní bàbá wa dr akínyẹmí àgbẹ̀dẹ èyí náà lọ Google ẹ̀ kẹwọn tá à ń sọ. àyàn náà a máa gbàyàn ṣòwò wáì wáì tó ti ti ti ẹ àlejò yìí àgbọ́dọ̀ àgbọ́dọ̀ jùlọ nàlá yàtọ̀ a gbọ́dọ̀ ṣe pé ó gbọ́dọ̀ mójútó fún. iná ẹ̀ ni iná ẹ̀ la ṣe ń pariwo torí tí ìgbẹ́jọ́ bá ti bẹ̀rẹ̀ àwọn ò ní láǹfààní láti sọ̀rọ̀ lé lórí mọ́ ju èyí tá a lè máa gbé ni pé ibi tí ẹjọ́ bá dé ni iná ni pé kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀ ni pé ó kálukú lọ́ọ̀yà rẹ̀ náà ń sọ̀rọ̀ òun náà kú láǹfààní àti ṣe ọ́díò síta àwọn ọlọ́pàá náà sì ń sọ̀rọ̀ iná làwọn akọ̀ròyìn tá a bá dúró déédéé táwọn ẹ̀ ṣe létùtù àwa náà gbọ́dọ̀ sọ̀rọ̀ àsìkò tá a mọ ẹni tó dúró déédéé nì àsìkò tá a sì máa ra wọn rèé. and eh, mo fi wọ́n dàbí pé pé Buhari Buhari tó dé Nàìjíríà hmm. wọ́n mọ wọ́n mọ email mi. ṣẹ̀gbọ́n tí bàbá yìí wí mo fi àsìkò pé Buhari president Nàìjíríà wọ́n mọ ímeèlì mi pé wọ́n mọ̀ pé wọ́n mọ bí wọ́n ṣe lè bá wọn sọ̀rọ̀ wọ́n mọ ímeèlì mi kìí ṣe yí pé ẹni tí ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ with fact. within twenty four hours We did four hours. kí ni kí ni ṣe rí atúwá ń bẹ̀yìn bàbá wa ẹ rí i pé àwa tí à ń gbé kínní pàápàá èmi àti bàbá wa alájọ yomi amsat ìdúkokò ń wá ó ń wá látàwọn ibi tó lágbára ṣùgbọ́n a máa sọ pé ìjòkó ò ní rọ́ọ̀lù pé kó dúró iná ni a fi ń ròyìn pé ẹ bá wa máa gbé àwọn ìgbésẹ̀ akin ẹ bá wa gbé àwọn ìgbésẹ̀ akin wọ́n fẹ́ dọwọ́ bo òdodo àwọn ò sì ní í gbà fún wọn. ẹ rí i pé ààrẹ òpè tẹ́sí ní ká má sọ orí olórí káwọ́dì ọmọ ni bàbá ẹ gbà wá o èmi àtọ̀gá mi Oríyọmí Àmúsáàtì o <laughs> wọ́n ń dúnkokò mọ́ wa o àmọ́ àní gbà ẹnìkan àṣà ò sì lè wọlé gbẹ́yẹlé odò òdì olóyè ìbàdàn lèmi bí mo ṣe máa ń sọ àfẹnisẹ̀gùn ọ̀pá ẹ mọ bí pé ìbàdàn ìbánisọ̀rí àìrẹ́ni lọ sógun. kí wọ́n dọwọ́ bo òdodo wọ́n ti try láti áàkì péèjì wa ẹ̀ tó pé ọlọ́run ló kó wa yọ ẹ jẹ́ ká tó gbé. ọ̀sẹ̀ ò ṣe ń tẹ mo dé pé mo dé pé eh, president Nàìjíríà Buhari hmm. Buhari wọ́n mọ ìròyìn pẹ́ẹ́tẹ́lẹ̀ wọ́n mọ ìròyìn oh please kọ̀ọ̀kan kọ̀ọ̀kan communicate pẹ̀lú ìròyìn màtọ́ àtọ́gbẹ̀fọ́ why. This is not good. It is not good. It is not good. This is not good. So sir. Ṣé gbọ́, wọ́n ní àwọn tí ń pe President Muhammadu Buhari, wọ́n mọ ímeèlì àwọn so because àwọn òyìnbó àwọn máa ń fẹ́ gba fáàtì pé ah báyìí báyìí báyìí bẹ́ẹ̀ o wọ́n nígbàgbọ́ nínú méèlì yìí pé tó báyìí bọ́rọ̀ sí rí bọ́rọ̀ sí rí gbogbo information gbogbo everything nu ńlá rẹ̀ sẹ́ǹgbọ́. ẹ ṣe gan ni bàbá wa o ẹ ṣe pọ̀ inú wa dùn torí pé ara. orílẹ̀-èdè amẹ́ríkà ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ̀sí. bí ó ṣe rí ní ànánù nígbà tí Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ tí wọ́n pè láti orílẹ̀-èdè amẹ́ríkà. torí náà komisanna police ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ajá ó ti kúrò níye tí wọ́n ń rà bí mo ṣe ń sọ mo ní rò pé kékeré ni tẹ́ bá máa ń wo ààrẹ òpìtàn mi ì sábà dá sírú nǹkan báyìí ìtàn mi mo gbájúmọ́ ṣùgbọ́n ẹ̀mí kò sí nǹkan míì tó ti bàbá wa Oríyọmí Hamzat tí wọ́n ń fi àfihàn fídíò yìí hàn pẹ̀lú ẹ̀gbọ́n ọmọ olóòkú mo rí bí ẹ̀gbọ́n ọmọ olóòkú ṣe ń sọ̀rọ̀ nígbà wá ní pé mo gbá kọmíṣánná pólíìsì mú báyìí mo gbà níbi tẹ́ ti wọ́pọ̀ àbúrò rẹ̀ jáde mo mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ tó fi lè mú yẹn ṣe báyìí sódì téèyàn bu aṣọ kọmíṣánná pólíìsì so ó ti orí ẹ ti lọ kò sí láyé mọ́ ẹ ti pa ẹ̀gbọ́n Timothy Adégòkè ẹ ti pa ẹ̀gbọ́n rẹ̀ lápasáyé ẹ wá wo àbúrò ẹ wo ìyàwó ẹ wo àwọn ọmọ ẹ wo ìyá ẹ wo bàbá òkú ẹ wo ọ̀rọ̀ tóbìnrin ń sọ lánàá ńgbà tí alájọ Oríyọmí Amsat lọ kàn sí ẹ rí i pé kò sí láyé mọ́ graduate nìyàwó yìí náà kò ṣiṣẹ́ àbúrò graduate kò ṣiṣẹ́ ẹ wọ àwọn ìyá gbogbo ẹni tó dá ìdílé Adégòkè Timothy lóró àwọn ò ní jẹ wọn ọmọ o wọn ò ní jẹ wọn ọmọ gbogbo ẹ tí bá wá ń fọwọ́sowọ́pọ̀ tí bá ń kí wọn lẹ́yìn lórí àìda wà láìtàláì rádaràda wọn bá kú ò láyé àfi tẹ́ ẹ bá jẹ́wọ́ nu iṣẹ́ bú lọ́yà kù lẹ́lẹ̀ sì jìyẹ eléyìí ọkùnrin gbá. torí náà mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun fẹ̀yìntì muhammadu buhari gẹ́gẹ́ bí dr akínyẹmí àgbẹ̀dẹ ṣe sọ o wọ́n ti dá sí o àgbà ọ̀jẹ̀ olóṣèlú ní orílẹ̀-èdè amẹ́ríkà ní dr akínyẹmí ẹ̀sìn pẹ̀lẹ́kẹ̀ jáwádé gbogbo ìjọba ilẹ̀ amẹ́ríkà ló ń sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ńláńlá amẹ́ríkà ló ń sọ̀rọ̀ ẹ̀rí náà mo máa ń sọ pé tá a bá ń ṣe o ká máa ṣọ́ra níjọ́ tí wọ́n pè mí tí wọ́n fún mi ní oyè ààrẹ òpìtàn bàbá wo olùbàdàn tilẹ̀ ìbàdàn wọn ò gbà kọ́bọ̀ lọ́wọ́ mi wọ́n ní gbogbo àgbáyé náà wọ́n ti ń pè ọ́ yí pé ààrẹ oyè tọ́ sí ọ nínú ọba tó sì kọ́kọ́ pè mí ńgbà wọ́n gbọ́ yìí tí ẹ̀ tí ì sọ fún bàbá wo olúwo lọ́wọ́ kọ́ pè mí pé ah Lájí Àbáàsì wọ́n ro dáadáa rò olùbàdàn fẹ́ fún ọ lóyè torí gbogbo bàbá wo olúwo ìbàdàn wọn bí wọn sí ìbàdàn wọn gbégbégbé dàgbà wọ́n mọ bí ìbàdàn ṣe rí tàbá sọ̀rọ̀ pé oyè ilẹ̀ ìbàdàn nígbà wọn tó wá fún alámì ẹ̀yẹ gba náà látúrí ara àwọn àmì ẹ̀yẹ tó ga jù lágbàáyé ẹ mo rò pé lágbára ọlọ́run lòbẹ́tù lọ̀rẹ́ lókùtà àgbà lágbára ọlọ́run báyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà bá lè fún wa ní àmì ẹ̀yẹ merit award ti nàìjíríà a lọ tún lọ gba lẹ́yìn ìgbà tí gbélé ta a lọ gba lòbẹ́tù lọ̀rẹ́ wá lágbára ọlọ́run torí wípé èmi náà kọ ọlọ́run ọba ni mo fi wá ń dúpẹ́ o mo fi ń dúpẹ́ káfọkànbalẹ̀ káfọkànbalẹ̀ ẹ jẹ́ wọ́n gbẹ̀gbẹ́kúgbé jáde torí Alhaji Oríyọmí Hamzat ti sọ ní òní pé àwọn ti ń fura lórí ìgbékúgbé jẹ́ fẹ́ gbé jáde ọ̀rọ̀ Timothy yìí yóò gbaṣẹ́ lọ́wọ́ àwọn kan yóò rán àwọn kan lọ ọ̀run yóò sì rán àwọn kan lọ ọgbà ẹ̀wọ̀n orúkọ àwọn kan ó bàjẹ́ tìrantìran àwọn kan ó sì ṣòfò tìrantìran lórí rẹ̀ torí náà mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sì dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè amẹ́ríkà ẹ nígbà tá à ń sọ tá à ń sọ àwọn èèyàn rò pé ẹ ń pa lẹ́nu ní igbó ní ariwo lákínní wọn kàn pa igbó ní ó fi lọ ọlẹ̀ igbó ní ó fi lọ ọlẹ̀ ẹ ti mọ tàrí òpètè mi náà kọ́ ọlọ́run ọba ni ìbá wọn wáyé ń wákùwà ìbá wọn sáré ìsàkúsà sàṣà ẹ lọ máa wo gbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ máa ń ṣe tẹ́ ẹ bá máa ń rí mi kí n máa yọ kí fófófó ń lọ ibi tí wọn ò pè mí sí ìsìsẹ́ ètò torí káyọ̀ lè mọ̀ mọ̀ pé ha sáàrin òpin tanu gbogbo òlu tí máa fẹ́ lọ tí máa fẹ́ lọ ṣèwádìí yìí ti lọ màá ti kó ń bẹ̀ tàkà tó máa sọ káwọn èèyàn tó mọ̀ pé mo ti dé torí pé kí ni mo ti ń ṣe ìtàn Yorùbá ọdún mẹ́fà àkọ́kọ́ kò sẹ́ni tó rí àwòrán mi rí ẹ lọ bèrè àwọn tó ti bá wa bẹ̀rẹ̀ látọdún mọ́kànlá sẹ́yìn ah ṣé nítorí síárì mi mò ń ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán mi ni iṣẹ́ tọ́lọ́run sì rán mi ni mò ń jẹ́ tó bá ṣe pé ṣé ara mi ni mò ń jẹ́ ni yín ti ṣubú láti yejọ́ yìí yín ti ṣubú láti yejọ́ yìí mo sì fi dúpẹ́ mo dúpẹ́ hmm. Mama, mama. máa pè wọlé. ẹ̀wọ́ kedere ìwòpẹ́ ọkàn. ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti dá sí ààrẹ muhammadu buhari wọ́n ti dá sí ọ̀rọ̀ ikú timothy ẹjá máa wo tí àwọn ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ó fi síta torí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ o. ká kọ́wé wúra rẹ̀ kó ṣèlú. mo tún dúpẹ́ o mo dúpẹ́ o lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari bí wọ́n ṣe tẹ́wọ́ gba àròyé àti ẹ̀bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà lórí ikú Timothy Adegoke, mo fi èyí sọ fún gbogbo àwọn ẹbí Timothy Adegoke, ẹ rí i pé bàbá wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi í lọ́kàn yí pé kò lè jẹ lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ààrẹ Muhammadu ti gbọ́ sí i ààrẹ Muhammadu Buhari ti gbọ́ sí i ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbọ́ sí i gbogbo àwa tá a sì ń dúró lórí pé ká lè fòdodo hàn gbogbo àná ni wọ́n sì ṣe àtìlẹyìn fún mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo ẹ̀yẹn bí gbogbo ẹ̀yẹ ọmọ ìlú Èrúwà bá a ṣe ń ṣọ̀fọ̀ ọmọ wa tí wọ́n pa ẹ̀rí pé mo sọ ọ̀rọ̀ kan ní bóyá àná ni àbí ìjẹta hmm. ní gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe ó ní wípé kò ìlú ìlú Èrúwà. E wọn èé sábà jí èèyàn gbé mẹ́ta bá jójú lọ́wọ́ ọmọ ìlú wà kí wọ́n ó jí gbé àbí kí wọ́n wá pa nípa àkà kọ́ wá lọ bẹ́ẹ̀ pé ìṣẹ̀dá ìlú tiwọn ni kìí ṣe ọ̀rọ̀ asọ́dun orí afẹ́fẹ́ o kìí ṣe ọ̀rọ̀ asọ́dun orí afẹ́fẹ́ tó ẹ̀rọ bá fẹ́ bá wa dá sẹ́ńtò òǹkẹ̀rọ tẹ́ fi dá sẹ́ńtò ní plus two three four x zero two three six eight seven four three two la pin sí ojú ìwòran wa yẹn plus two three four eight zero two three six eight seven four three two iná ẹlẹ́fìn bá wa dá sí ètò àdúpẹ́ o àdúpẹ́ pé torí pé ibi tó yẹ ká ti rí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ti dìde fún wa láti gba ìdájọ́ òdodo láti gba ìdájọ́ òdodo. owó ẹ̀yìn ló gbòde. àná ti ẹ̀ kọjá bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá pè láti orílẹ̀-èdè United Kingdom wọ́n dẹ̀ pè láti Amẹ́ríkà náà pẹ̀lú ẹja gbé pè ẹ kú alẹ́ o. ẹ kalẹ́ ààrẹ. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. yà Túnjí ló sọ̀rọ̀ láti Ontario ní Canada. tó ẹ bá wa dá sí ètò ẹ kú iṣẹ́ náà. ọlọ́run ọba ni. Ah, ah, a kí yín fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe Um, àwọn nǹkan tá à ń gbọ́ yìí ó ń báyàn nínú jẹ́ because àwa tá a jẹ́ ọmọ nàìjíríà gan tá a wà ní ìta bíbí pẹ̀lú bá a ṣe ń gbọ́ owó kínní àti ọwọ́ tán fi ń mú tán fẹ́ máa da òtítọ́ délẹ̀ ó ń báyàn nínú jẹ́ because ah, gbogbo àwa tó ń bá ṣe kínní náà ọmọ nàìjíríà àgọ̀nà ẹ gbogbo ẹ̀rí tó ti jáde àti tó ṣe fojú hàn tán kẹ́nìkan á máa parọ́ kán máa ra fi dúdú pe funfun ṣé wọn ò bẹ̀rù àtúbọ̀tán ni hmm. ẹ̀yin náà wò àwọn ọmọ nàìjíríà tó fẹ́ wá lè ṣẹ̀rú bá wọn àwa mọ́ta wa ní inú kan àyàfi. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè páwọn ò lè wálé ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i ní mo rò pé ìjẹrin èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún ìná wọn káńsù tíkẹ́ẹ̀tì wọn pé gbogbo gbogbo ilé náà làwọn aláṣẹ ilẹ̀ amẹ́ríkà ń rí sàn pé àsìkò tó yẹ kí wọ́n ṣòwò nípa àwọn èèyàn wọlé wọ́n jáde tọrọ ajé òtù bú gbọ́gbẹ́. nǹkan nǹkan tí wọn ó wà lára nǹkan kan pàtó tó sì tó ń di nàìjíríà mú hmm. tẹ́bá everybody tó jáde ń sìn what they always want to do is báwọn ṣe máa ṣe nǹkan rẹ sílé hmm. tó ṣe máa wá tó ṣe máa wá empower àwọn èèyàn àwọn tí ò lè ti jáde náà wọ́n ń gbìyànjú agbára wọn ẹni yìí wá dìde níde dìde ọmọlúàbí ó ń ṣiṣẹ́ kò dáràn kò ṣe kankan ẹ so ṣé ẹ̀ṣẹ̀ ní kéèyàn gba hòtẹ́ẹ̀lì àbí kéèyàn máa ṣe executive MBA ni ẹ wo adúrú nǹkan ribiribi ẹ wo yẹmi tó rọ̀ mọ́ ẹ wo nǹkan tó ṣe fún bàbá tó ṣe fẹ́ bí tó ṣe fara àti pípẹ́ pé ibi aláṣẹ wa Muhammadu Buhari wọ́n ti fèsì fún ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti fèsì so ìgbésẹ̀ dẹ̀ ti ń lọ lọ́wọ́ mo rò pé a máa rí nígbà tí gbogbo ìgbésẹ̀ ń bá wa torí pé komisanna police wọn ò pé wọn ó pè wọ́n ní Àbújá o wọn ó pè wọ́n ní Àbújá níbi tí ọ̀rọ̀ dé dúró pé bóòlù ọ̀rọ̀ ṣe rí gbogbo ẹ rí i pé iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní ìlú Òṣogbo wọ́n ti gbé ìlànà pé tí wọ́n bá fẹ́ gba statement audio and video tìǹtì ẹ kọ́kọ́ gbà gangan a gbọ́dọ̀ rí o wọ́n gbọ́dọ̀ pèsè rẹ̀ tí wọ́n kọ́kọ́ gbà audio àti fídíò torí pé ìlànà tuntun tí wọ́n gbé kalẹ̀ nu audio àti fídíò tó bá ti jẹ pọ́rọ̀ lábà wọ́n gbọ́dọ̀ torí náà àdúpẹ́ ẹja tún gbé èkùbè ẹja gbé pé ẹ kú alẹ́ o. ẹ kú òbí bò máwòrán yín kábàá lè gbọ́wọ́ etí ògbéjì ààrẹ Laji Abbas lè ń bá sọ̀rọ̀ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ẹja sí pápápá. bẹ́ẹ̀ ni abo bẹ́ẹ̀ ni mò ń pè ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni ṣé gbọ́ wa sà. ń gbọ́ yín. ó ti já ó ti já ìpè tí ń já pé o ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ. a ní ká bá yín dá sí mi o. ẹ bá wa dá sí o. yẹ ṣe tí ń pọ̀rọ̀ tìmọ́tì yẹn mo fẹ́ káwọn ènìyàn kọ́ ní sùúrù kọjá kọ́lọ́pàá ti investigate mi because báwo làwọn ènìyàn bàbá ti rí ẹni tó di ọlọ́lá tó èmi ò gbọ́dọ̀ gbà bàbá ti rí ẹni tó di ọlọ́lá tó di ọlọ́lá àti máa ń kàn kó di pé ó fẹ́ fi ẹsẹ̀ fún mi àwọn irọ́ ó ti bẹ̀lẹ̀ ó ti gbilẹ̀ nírànwọ́ ẹ̀gbọ́n mycology ó ti gbilẹ̀ gan àwọn irọ́ ẹ̀dẹ̀ ló lè yìí ó bà ń kọjá nílò yẹn lọ Yorùbá máa ní ìtọ́ni òtẹ́ yẹn ó kì í bí tẹ̀mí kí iṣẹ́ ṣe bá dé mọ́ ibi fún báyìí sọ̀rọ̀ mo ò tí ì lọ́ọ̀gá tó ní kí wọn sọ tẹ kí ní kókó kókó jíjẹ gbogbo ẹ bẹ́ẹ̀. adége amsa uh, um, ó ń tọ́ láti sọ pé ìbọ̀lọ́ fi kámẹ́rà sí good tíkọ̀ àkóbá bá dé ṣé ẹ̀ gbọ́ mi tíkọ̀ àkóbá bá dé ó ṣeé ṣe kọjú kámẹ́rà pé ah, àkóbá rẹ ó bá wọn fi máa ṣe ọlọ gbókò ẹ̀dá tá a bá gbòòrò ẹ̀ tó bọ́. ẹ má bínú kọ́ńtì wo lẹ ti ń pè mí. mo pè láti Paris. ẹ ṣe tí nǹkan àkóbá bá dé. Yeah tó ẹjẹ gbogbo ẹjẹ máa sọ lẹ́yìn kọ̀ọ̀kan sẹ́ni pé gbogbo àgbáyé ló ń wò wá ọ̀rọ̀ tí ó dìde sí ṣe wípé ẹ bá gbọ́ ọ̀rọ̀ tá a sọ lálẹ́ tó jẹ́ ká ṣètò lálẹ́ tí ààrẹ Muhammadu Buhari ti dìde sí so agbo orí ọmọ Nàìjíríà òkú tí ìka àkóbá bá dé wọ́n lè yọ kámẹ́rà kí wọ́n dẹ̀ lọ ju òkú nù àkọ́dà kò síbi tá mi ò ti lè bọ́ ẹ ẹ mo rò báyìí tẹ̀lé mi tẹ́ bá tẹ̀lé kò ní lọ pé ìjẹ́jọ́ tí mo ti ń ṣètò tẹ bá ń gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀. ẹ máa ẹ máa dúró lọ ẹ gbogbo ọ̀rọ̀ ẹ ń yé mi o gbogbo ẹ ń yé mi o. so bó wọn ṣe lè yọ bó wọn ṣe lè yọ kámẹ́rà ẹ já àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò ṣe máa gbà wọlé náà wọ́n yọ kámẹ́rà ṣé tẹ bí mo ṣe jókòó ẹni tí mo ṣe ń ṣètò lọ́wọ́ ẹ̀ ṣé kí ló dá mi lójú pé ọlọ́run ò lè pa mí síbi tí mo wà yìí kí ló fi ń dá mi lójú ọlọ́run ò lè gbẹ̀mí mi síbi tí mo wà yìí kò síbi tẹ́mi ò ti lè bọ́ ọlọ́run lọ́mọ bí ẹ̀mí gbé lè pín o èèyàn ọmọ bí ẹ̀mí gbé lè pín kò síbi tẹ́mi ò ti lè bọ́ tẹ́mi bá wá bọ́ sí ìlànà iṣẹ́ wọn ni pé kí wọ́n yọ kámẹ́rà kí wọ́n dẹ̀ lọ jòkú nù kí wọ́n má pẹ̀bí rẹ̀ kí wọ́n já ìwé ibẹ̀ ni yóò wá sòtẹ́ẹ̀lì àwọn. Ah, ẹ bá ẹjọ́ ìṣètẹ́ni ká mọ̀mọ́ dá náà ẹjọ́ ìṣètẹ́ni ká mọ̀mọ́ dá ọ̀rọ̀ ọlọ́gbọ́n ń bẹ ọ̀rọ̀ àgọ́ ń bẹ ẹgbẹ́ gbogbo tí mò ń sọ ìlànà òfin ní ìlànà òfin bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí gbogbo ọ̀rọ̀ bí bó ni wípé àbúrò òkú mọbìnrin náà lánàá ẹ̀gbọ́n òkú ní pé wọ́n fi ọ̀bẹ yún ẹ̀gbọ́n òun lọ́rùn ni àbúrò òun lọ́rùn ni kọmíṣánná pólísì ọ̀mẹ́nubà ẹ̀wọ̀n ògápá rẹ̀ wọ́n ò gé ọwọ́ rẹ̀ wọ́n ò gẹ́sẹ̀ rẹ̀ ni wọ́n ń wí. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kámẹ́rà kọmíṣánná pólísì ọ̀mẹ́nubà the first thing táwọn ọlọ́pàá gbọ́dọ̀ kọ́ gbégbèsè lé lórí nìyẹn tòbí kí ló fi wà ń bẹ̀ fún ṣebí torí kìí ṣe pé kìí ṣe pé eh, nọ́mbà ó wo àwọn tó ní hòtẹ́ẹ̀lì kọ túláàsì ni àṣẹ ìjọba ní ara nǹkan tí wọ́n kà fún wọn kí wọ́n máa fún wọn nìyẹn nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ káàkiri gómìnà wa Ṣèyí Mákindé olóyinjìnlẹ̀ Olúṣèyí Mákindé wọn láwọn ó ṣe kámẹ́rà sí gbogbo ògboro ọwọ́ iná tí wọ́n ṣe lásán sí ìgboro ọ̀ràn àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́ lọ́wọ́ iná tí wọ́n ti ṣe tí ò ti ti parí kì í dẹ́sí pé gbòòrò Ìbàdàn mo lọ mo lọ sí Fìdítì wọ́n sì tún ṣe lẹ́yìn láti fìdítì lọ sí ọ̀nà ọ̀yọ́ gbogbo òlú káàkiri ni wọ́n ṣe sí nílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ṣebí fẹ́tọ́ ààbò ni ká tó wá sọ pé kámẹ́rà tòtẹ́ẹ̀lì káwa máa sọ pé kínní a sọ pé gbogbo èèyàn tó bá lówó láti kékeré ni ló ṣe oògùn owó ṣé Dangote ṣoògùn owó ni ṣé Michael Adenuga ṣoògùn owó ni ṣé Ọ̀tẹ́dọ́lá ṣoògùn owó ni àbí Adébísì ìdí ìkànṣọ́ ṣoògùn owó ń gbà tiẹ̀ ni àbíṣe um, òkòṣà ṣoògùn owó ni mùtí àdépọ̀jù ṣoògùn owó ni kí ni èjì àwọn òkòṣà nígbà wọn ti ń lówó torí pé bọ́ọ̀lù tí wọ́n ń gbá ẹni tí ń gba fifty million naira lọ́sẹ̀ mọ̀ ń bẹ̀ fifty million naira lọ́sẹ̀ náà àwọn ọmọ nàìjíríà ti ń gbá bọ́ọ̀lù ọmọ ọdún mélòó sì ni wọ́n ọmọ ọdún mélòó ni wọ́n a sọ pé gbogbo olówó lolóògùn owó ṣùgbọ́n àwọn tí wọ́n ọwọ́ àwọn ọ̀mọ́ ńlọ́pọ̀jù kìí ṣe pé torí owó nìkan wọ́n ṣe ń pààyàn wọ́n ń pààyàn ṣètùtù wọ́n ń pààyàn wágbára wọ́n ń pààyàn wáyé jájọ gbé àfi nìkan ló òdodo lásán ẹnìkan ti wà lójú ẹ̀kọ́ ààrẹ òpin ìtàn àbá ẹ kú alẹ́ o. ẹ ká alẹ́ ẹ sa orúkọ yín àti kú ẹ ọpọlọ. ẹ ṣe gan ni jàre. ẹ láti Libya. láti Libya ẹ wa dá mo fẹ́ náà ni bàbá ẹ a mọ̀ fún wa ní ìṣẹ́jú péré torí òru ọ̀pọ̀ lórí ètò lálẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ Dr. Akinyemi Agbede tí ìjọba Amẹ́ríkà gbé láàrin ìjọba Amẹ́ríkà àti ààrẹ Muhammadu Buhari ìlànà kábẹ́nubà. ok ìgbésẹ̀ ẹ̀dá gidi gan ni àti pé ẹmọ ẹmọ gbọ́dọ̀ bẹ dá sí ń bẹ ọ ṣe ń gbọ́ sà. mo ń gbọ́ yín. ṣe rí ó ní ọgẹni eh, eh, eh, wọn ní ẹni tó pè àwọn oníkòkú tó pè wọn àti kúlẹ̀ tẹ̀sán ní gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n lọ. ok ìgbà tó yàn án kú kò sí ní police station ẹlẹ́ wọ́n lọ report. kò sí wípé wọ́n fẹ́ pe òbí àwọn ẹni tó kú wọ́n kàn gbókù yẹn wọ́n kàn lọ dùn ún wọ́n lọ dùn mọ́lẹ̀ síbì kan ẹgbẹ́ ìran sọ wípé tí ọ̀rọ̀ àkọ́kọ́ ní ẹgbẹ́ tó pẹ̀tọ́ sí pé. èyẹ sanwó oorun ọjọ́ méjì èyẹ sanwó oorun ọjọ́ méjì oorun àkọ́kọ́ tí ó sùn náà nu èlé wọn pa tẹ lọ gbókù rẹ kí èso oorun ọjọ́ kejì bó o lẹsẹ mọ ta ló kọ́kọ́ rí kí lẹ fi mọ̀ bó ti kú oorun ọjọ́ méjì ló san ilé òsì tí ì mọ tẹbi ah, ah. ṣebí statement ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. yẹ́rí yẹ́rí yẹ́rí kọ́lọ́run kó ṣàánú ọlọ́run ọba kọ́lọ́run kó ṣàánú ọlọ́run yẹ́rí nàìjíríà oh òpònú akọ̀ròyìn mọ̀ ní wà olùwádìí ìjìnlẹ̀ mọ̀ ní ààrẹ Lájì Àbáàsì kí wọ́n tó fìyàn jẹ ààrẹ òpin tán ilẹ̀ Ìbàdàn sẹ́rò pé bóyá wọ́n rẹ̀ lórí ìkọ́ni. you are talking to one of the best men in this city. ẹ̀rù kìnnìkìnnì kan wà lọ gbókù ẹ tó wà nílùú òyìnbó tẹ́ pẹ́ iná ẹ̀dá ẹni tí ń lọ níbẹ̀ yẹn ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní ẹ tó pè ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní Italy sẹ́mi àwọn kankan kan máa ń bẹ tó kàn máa ń bí yẹn nù ni pé ah kí ló dé ah, ẹlẹ́ran ara ni wá irú ẹ̀rù wo ok eh, ṣé pàjẹ́ bàálẹ́rù kú wo ni wọ́n pàgbà òfin yín ni pé tẹ̀yẹ̀ bá kú sóòtẹ́ẹ̀lì yín ẹ bù àwọn ọlọ́pàá gbọ́ ṣé kò sí lára òfin wọn ṣé kò sí lára òfin wọn ṣé èèyàn ẹ̀sẹ̀ ń kú ni ara ẹni tí ń lọ nínú mọ́tò rẹ̀ wọ́n bá tanná mọ́tò wọn dáa dúró ó sì gbọ́wọ́ lé sẹ́rìn báyìí wọ́n ti tráfíkì wọ́n ti páàsì nígbà tí wọ́n ó débẹ̀ wọ́n ní bó ti kú jẹ́ kíkí mo kíkí ni ẹ kú alẹ́ jàre ẹ kú alẹ́ o. ẹ̀lú ẹ̀ka alẹ́ sà o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ọlálẹ́kan lórúkọ mi ò mọ̀ pé láti London. ẹ bá wa dá ṣètò ààrẹ Laji Abbas lẹ́ ń bá sọ̀rọ̀ ah, ẹ pẹ̀lẹ́ sá ẹ kú ọ̀rọ̀ èèyàn àti ọ̀gbẹ́ni Timothy yìí Ọlọ́run á máa fún wa ṣe o. àṣẹ o àṣẹ o. Ọlọ́run ọba tó láyé tọ́lọ́run kò ní jẹ́ kí eh, àwọn ẹbí rẹ̀ kò ní jẹ́ kí wọ́n pàdánù rẹ̀ lásán o. àṣẹ o torí nǹkan tó lágbára ni mi ò mọ bí èèyàn ṣe máa wà nílé ayé tó jẹ́ pé ẹ̀jẹ̀ èèyàn kan àti àti ìdẹ́nìkankan lẹ́bi àìdẹ́nìkan láàrin àwọn gbogbo ààrẹ ẹ̀bí ọwọ́ ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ti fojú mímu hàn. torí a tún gbọ́ lọ́dọ̀ bàbá Oríyọmí pé àbí lánàá láti ẹ̀ ti ń gbọ́ ni pé ọmọ rẹ̀ àbá second born rẹ̀ ó ti sá lọ wọ́n lòun ló supervise bí wọ́n ṣe. àwọn iléeṣẹ́ ọlọ́pàá e ò sì declare wanted láti yejọ́ yìí ọ̀ǹtì tó tó di. wọn ò tí ì declare wanted àti ìgbọ́ o. àná tẹ́ ń sọ ipe o ti sá lọ ẹ declare wanted ẹ gbé fọ́tò ẹ̀ síta ẹ tó wá sọ pé kèé ṣe ọ̀dọ́ yín ni kèé ṣe ọ̀dọ́ yín ni Ramani ti ṣe ọ́díò ipò ti ṣe ọ́díò kẹ́ tó mú un léyìí tó fojú hàn ọgbàjà ti kú rajaraja ti rajaraja ti ra dùgbòlú kí ó ti kú omi gini tájà bá ń fẹyín gbọmọ ẹ ṣeré nìjàre ẹ̀yin tẹ̀ ń bá wa gbé kinní yìí ẹ̀ jẹ́ kí wọ́n lè pa mọ́lẹ̀ ẹja fagbára wọn ká yín o. torí àmọ̀ pé ibi tí wọ́n ní wá influencer dé gbogbo bí wọ́n sì pa yín lẹ́nu mọ́ ni wọ́n ń wá ọlọ́run ó fún yín sí lágbára ọlọ́run. wọ́n bá wa lákin wọ́n máa bọ̀ wọ́n bá wa lákin wọ́n máa bọ̀ rádaràdà. ọlọ́run wà pẹ̀lú yín o yóò wà pẹ̀lú gbogbo wa. ọ̀rọ̀ tí gbogbo àgbáyé ti gbọ́ ni wọ́n pẹ̀ nìkan lẹ́nu mọ́ ẹ ṣé gan ni jàre ojúṣe gbogbo wa ni láti dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn bí orílẹ̀-èdè yìí ọba dá tí ọba dá bíi tàwọn tó wà lamẹ́ríkà ṣebí ìdájọ́ kan làwọn kan gbà wọ́n pa èèyàn dúdú àwọn mẹ́ta ẹ̀wọ̀n gbére wọ́n rán wọn kí ló dé tó yẹ pé tí tọ́rọ̀ bá ti pa olówó àti tálákà pọ̀ olówó ṣe gbogbo ohun gbogbo tán ni olówó pọ̀rọ̀ kú olówó ti ọ̀pọ̀rọ̀ eléèkú ìdájọ́ òdodo ni kí ọlọ́pàá ó ṣe ìwádìí wọn bó ṣe ẹ má ya ẹgbẹnu tí ń bè mí nú ni pé kọmíṣánná pólísì lè ya ẹgbẹnu sọ fún Ramani ẹ kò sí ọ́díò ẹ ó lóun ti ṣe ó lóun ti ṣe ọ́díò kí wọ́n tó mú òun àbí ká ẹ ṣe wádìí ká ẹ gbábọ̀ wádìí yín jáde lórí ọ́díò náà ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o. ààrẹ òkú balẹ̀ òkú balẹ̀. orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè orúkọ tèmi ni alhaji ismail láti ìbàdàn ẹgbẹ ẹrí ọ̀rọ̀ ìmọ̀tì àti ọ̀rọ̀ bóyá kẹ ẹ kú ẹ kú òǹbi ẹ kú òǹbi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kábà lè gbọ́ yín. ní ti ẹ̀ wá sí. mò ń gbọ́ yín o. hello hello. kìnní ojú òpó wọn ọ̀tọ̀ bóyá ẹ pè padà ẹ pè padà ẹ̀yin náà ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. à ń pè láti amẹ́ríkà o mrs tóyìn olúfọwọ́rà ló ń sọ̀rọ̀ ẹ jọ ẹni tó pè wọlé láti paris yẹn ni mo fẹ́ sọ sí ọ̀rọ̀ ẹ̀ lágbára Ọlọ́run irú ikú tó pa Timothy yẹn náà máa tó pa gbogbo àwọn ọmọ tó pè ẹ má ṣe pè fún ẹ má ṣe pè fún mo Paris mo gbé ah. France nìyẹn àbí France mà nìyẹn. ẹ máa ṣe pé torí àbí ẹmọ lèmi náà hmm. à ń sọ̀rọ̀ wípé wọ́n pa ọdún di ọmọ ògo ìdílé ògo ìlú hmm. ògo ẹbí hmm. wọ́n lọ bò eh, mọ́lẹ̀ ó sọ wípé tí eh, àkóbá bá eh, dé ó mì fẹ́ ní fi lòun náà ẹni àkóbá dé èyẹ lè yọ kámẹ́rà èyẹ lè ṣe kíní èyẹ lè lọ jòkó èèyàn nù nítorí ẹ nǹkan tó sọ yẹn bó ṣe máa rí bó ṣe. yorùbá yorùbá yorùbá tó fálù ojú orí ojú orí èèyàn yorùbá fálù ẹ. ẹ wá mú ọmọdọmọ ẹ wá lọ bò ó mọ́lẹ̀ láìpẹ́ bí láìpara ó wá ní sàkóbá bá dé àkóbá yẹn ló máa pàwọn àtàwọn ìdílé ó dà. <laughs> ìyàwó ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ẹ gbọ́ kẹ́mi náà lára ṣùgbọ́n ṣe èmi ò ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ṣe pé ẹ wo ìgbésẹ̀ tí Amẹ́ríkà gbé tí ẹ ló jẹ́ ká ṣètò lónìí torí mo sọ pé ọ̀la mo fẹ́ fi kọ́ ọ̀lẹ̀ ní gbó kálukú ìmọ̀ràn àbá kí la fẹ́ ṣe ìní ẹja gbé pè ẹ kú alẹ́ o. ẹ ti wọlé ẹ kú òmí ẹ kú lẹ́gbẹ̀ẹ́ mú màwòrán yín. ẹ̀lú ẹ ti wọlé o ẹ ti wọlé o. ẹ jọ mo nídìí ọ̀pọ̀ ni ó yẹ kí n pè é privately. ok sir. but. Uh, mi ò am so busy with these things èmi pẹ̀lú àwọn correspondence i mean àwọn correspondences mi kan ní France Germany àti Rome a gbé ìgbésẹ̀ kan lẹ́nu. Yes sir. ìgbésẹ̀ tá a gbé yẹn ó lágbára díẹ̀ ṣùgbọ́n nǹkan kan tá a wá nídìí òun ni photograph ọmọ tán ló sá lọ yẹn. ok sir. tó bá jẹ́ pé a lè rí a bó wà lábẹ́ òòlẹ̀ wọn á rí mú. so ìyẹn ni a ti gbé ìgbésẹ̀ yẹn láàárọ̀ yìí Scotland Yard ti mọ̀ nípa ẹ̀. Hmm. so nǹkan tó a kan a ní tó bá jẹ́ pa lè rí fọ́tò. iná ni àwọn èèyàn iná ni àwọn èèyàn ń gbọ́n àwọn tó wò wá láti ilé Ifẹ̀ àwọn tẹ́ ń wò wá láti ilé Ifẹ̀ àti ìpínlẹ̀ Ọ̀ṣun àti káàkiri àgbáyé Rohim Adégòkè tí iléeṣẹ́ ọlọ́pàá sọ yìí ti Rohim Adegoke ọmọ Ramani Adegoke tẹ́ ló ti sá lọ tílé ọlọ́pàá ò sì gbé àwòrán rẹ̀ jáde tí wọn ò sì declare wanted ẹ̀yin náà lẹ ti gbọ́hùn ẹ̀ náà lẹ ti gbọ́hùn ẹ bá ti láwòrán rẹ̀ fi ṣọwọ́ láti United Kingdom ara àwọn aláṣẹ ilẹ̀ <laughs> United Kingdom ni wọ́n bá wa sọ̀rọ̀ ẹ rí i pé mò ń sọ fún ẹ pé ọmọ ajá ti kú òníye tí rajaraja yìí ti ra dùgbòlugi ó ti ra dùgbòlugi ẹ ṣe gànà á yọ àwòrán yẹn kàn yín lára ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ẹ ti wọlé o ẹ ti wọlé o ẹ ti wọlé o bóyá kẹ́ padà àgbọ̀yìn. àgbẹ̀ yẹn pé ẹ pè wá padà pé yẹn ò wọ kò jáde ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ sá o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. olúwaṣeyí láti Cairo Egypt. tó ẹ bá wa dá ṣètò ààrẹ Laji Abbas lè ń bá sọ̀rọ̀. ẹ ràn sá ẹ kú iṣẹ́ náà fún. ọlọ́run ọba ni. ah ìgbésẹ̀ tí. Eh, àwọn Amẹ́ríkà àti ẹ̀sọ́ lálẹ́ ìfẹ́ ní ètò tẹ́ǹsì ìfẹ́ ní ìgbésẹ̀ tó dáa ní o in because uh, kí a má pọ̀ jẹ àwọn fámìlì Timothy yẹn lọ bẹ́ẹ̀ so at least kàn rí justice because uh, kíní yẹn touch everybody because uh, ẹni ẹ ó lọ́ọ̀dì sí hòtẹ́ẹ̀lì ọjọ́ méjì jẹ́ kankan tó sunbẹ̀ wọ́n dẹ̀ pa. bẹ́ẹ̀ni. àwa mọ̀ àmọ̀ bí ikú ọlọ́run ni ògbọ́n ẹni ẹ̀gbọ́n ẹ̀ ó sọ wípé bí àwọn fi kankan dúngbò ẹ̀ lọ́rùn àwọn ọlọ́pàá ò sọ̀rọ̀ gbòòrò yẹn. wọn ò mẹ́nu débẹ̀ wọn ò mẹ́nu débi cctv kámẹ́rà àwọn yẹn sọ pé ṣe rí àti ìfẹ́ kí torí àwọn àwọn fámílì òkú mo rò pé àwọn náà ya fọ́tò tiwọn náà afẹ́ kó di gbéńgbà tọ́rọ̀ bá dé ojú ẹ̀ tán gbogbo àwọn ẹ̀rí ni but ẹ̀gbọ́n òkú ti ṣàlàyé gbogbo bí nǹkan ṣe rí ó sì dúró lórí pé wọ́n fi ọ̀bẹ dú àbúrò òun ní ọrùn ni kódà wọ́n ní tá bá wo bí ọwọ́ ọ̀sàlẹ̀ ń bi tan rẹ̀ á rí wípé wọ́n fi ọṣẹ ṣe ń bẹ̀ náà wọ́n fi ọṣẹ ṣe ń bẹ̀ náà. and again sir eh, ṣe rí hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ńlá ni wọn ní sọ pé wọn ní kámẹ́rà. àwọn ní. òun ní seven five nǹkan five thousand bọ́ ní kámẹ́rà. ẹ̀ka sọ pé tẹ́tẹ́ yẹn ń gbà ní eighteen thousand naira. kọ́ <laughs> kúrò dé ẹ̀ kọ́ kúrò dé irọ́ yẹn rí ọmọdé mi ọ̀hún kúkúrẹ́ tán tán ẹ̀wọ̀n bí eh, Mr. Zant ẹ̀wọ̀n tọ́mí sọ wọ́n ní tíṣẹ́ ti já ó ti já. ó ti já iṣẹ́ lè ti já gbogbo gbogbo alamọ gbèsè eléyìí ti já wọ́n rò pé bóyá <laughs> eh, èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń mú jẹ ni wọ́n pe eléyìí ọ̀rọ̀ tó ti di gbogbo gbogbo àgbáyé e, kíní kan sì ni èyí tí mi ò bá ní lè ṣe mi ì dá sí i n sì wá ìdí dúró n sì rò pé mo fẹ́ dúró lórí ẹsẹ̀ mi n sì ní í ṣe kọjá tí òfin àti ìlànà iṣẹ́ wa tó gbà wá láyè pé ká sọ lọ ẹ̀tọ́ wa ni pé ká fi kódòdó fojú hàn ẹ ṣé gan ni o. ẹ gan ni ó dàárọ̀ ẹ kú alẹ́ o ẹ̀yin ti nàìjíríà sẹ́ẹ̀ ní bá wa dá ọrụ ń yìí ni ẹ kú alẹ́ o. orúkọ yìí àti ibi tẹ́ ti ń pè. ni ẹ kú òbí ẹ kú kẹ etí gbọ́ yín báyìí. ẹ ṣeun ẹjọ mo fẹ́ sọ̀rọ̀ lórí ọkùnrin mo kó mo tọ̀ láti tó ti sọ̀rọ̀ yẹn torí ọkùnrin yẹn gbogbo pé ó lè jẹ́ ọmọ bàbá yẹn tó sá lọ ẹ bá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò ó lè jẹ́ ọmọ bàbá yẹn tó sá lọ fún bí wọ́n fi gbé mi ó bá dà sórí ìdíje ìgbà ní gbogbo ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ tó ń dùn gbogbo tó ń ju gbogbo nàìjíríà tí gbogbo àwọn èèyàn ń fi ní ọkùnrin ṣùgbọ́n a ti tó ògbó ìdílé. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó ti kú òtí American government ti dá sí tí ààrẹ wa Muhammadu Buhari ti dá sí ṣe ẹnìkan wàá sọ̀rọ̀ rádaràda ẹ ṣe gan nìyá wa ẹ ṣe gan ni jẹ́ tọ́lójú òpó wọn ọ̀tọ̀ bá ṣe ń gbọ́ yín ẹ kú alẹ́ o. ọ̀rẹ́ kalẹ́ sá o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè é orúkọ mi ni èyíwò awí tolúwa ní òṣè láti orílẹ̀ èdè germany sà. láti germany ẹ bá wa dá sí ètò. ìkàlẹ̀ sẹ́ kú ètò sáà. ẹ rí i pé àwọn tó ń pè à ń gbọ́ wọn nígbà tí wọn ò mọ gbọ́ ẹ̀rọ wọn lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tá a bá ti ń pè tá a bá ti gbé ẹ̀rọ wa sẹ́gbẹ̀ẹ́ àní gbọ́ wa à ń gbọ́ yín bàbá wa. ẹ kú ètò bàbá ilé àtọ̀nà yín kò ní dàrú pẹ̀lú gan ọlọ́run iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run abáadáàbò yín pẹ̀lú tọmọtọmọ tayátayá ẹbí tayá tó jùlù mọ́ ẹ nílọ́jọ́ àlọ́dẹ o ẹ kú gbìyànjú o ọlọ́run ò ní pín nípa ẹ jọ mo nídìí ìrànlọ́wọ́ kan tẹ bá lè ṣe tẹ bá lè bá wa sọ àdébáyé sọ yìí tẹ bá lè jẹ́ kó lè dọ́dọ̀ àwọn olórí wa pápá ilẹ̀ Yorùbá ẹnikẹ́ni tí a jẹ ìwà báyìí bá ti ṣe mọ́ lórí pé ó pààyàn fi ṣe tutù ọ̀la bó fìyàn ṣògùn wà bó jiyàn gbé kó mú lọ síwájú ilé àwọn òbí ẹ̀ kan bẹ orí ẹ̀ tó bá kó bá sọ́dọ̀ òfin. <laughs> ẹ jábọ̀ ẹ jábọ̀ wò ẹ jábọ̀ wò ẹnikẹ́ni tó máa ti rí pé àjẹ bàbàjẹ́ símọ́ lórí ó pààyàn lọ́nà àìtọ́ báyà bàmí mí ìwé wà tó ṣe mistake by mistake pọ̀ tó pààyàn lọ́nà àìtọ́ tó yóò fi dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló pààyàn lọ́nà àìtọ́ kọ́ mọ́ wáṣú lójú àwọn òbí ẹ̀ kọ́ dẹ̀ bẹ orí ẹ̀ pàápàá àwọn tó tún jíyàn gbé tán fara kan fara tán láwọn para wọn ní àwọn ọmọ àlè láàrin Yorùbá tán parọ́ mọ́ Fúlàní Fúlàní náà ṣe tiẹ̀ o tán náà parọ́ mọ́ Fúlàní tó bá ti mú wọn ní ìsìn kó máa sọ́dọ̀ òfin kó máa bẹ orí wọn síwájú ilé àwọn òbí wọn. ẹ ṣe gan ni bákan náà ní ọwọ́ àárọ̀ òní mo rò pé nǹkan bíi aago mẹ́sàn-án sí mẹ́wàá ni mo ṣàkíyèsí pé lọ́dọ̀ wa àwọn ọlọ́pàá kan wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn ò ẹ̀wù àwọn bíi méjì wọ bulletproof ẹ̀wù akọ́tàmì wọ́n bẹ̀rẹ̀ sí ní dáhùn èèyàn dúró mo wá súnmọ́ wọn torí pé ìfura ìlògùn àgbà láti ibo lẹ ti wá o wọ́n ti ẹ̀ mú ọmọkùnrin kan tí wọ́n ti sáré gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ mo ní wọ́n fún lẹ́rọ ìbánisọ̀rọ̀ ta ni ó dà ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ìní ń bá yín sọ̀rọ̀ akọ̀ròyìn sì ni mí ẹ lè dá àyàn dùbẹ̀ ẹ lẹ́tọ̀ àti gba ẹ̀rọ rẹ̀ wọ́n sà fún lẹ́rọ ẹ̀ wọ́n lọ láti ibo ti wá wọ́n láti alágbọn ni wọn àwọn ti wá ń ṣe kinní nìbàdàn ní agbègbè géètì lókè adú ní nìbàdàn so bóyá ẹ ti ní wọ́n máa dọdẹ wa ni o kí wọ́n dọ́gbọ́n máa fojú sálẹ̀ ṣùgbọ́n àbẹ̀rù àbẹ̀rù àbí bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń sọ̀rọ̀ látàárọ̀ ohun mi ní ń gbọ̀n ni àbọ̀wọ̀ mi ní ń gbà bí ara mi ní ń gbà bẹ́sẹ̀ mi ní ń gbọ̀n ìgbọ̀n lóhùn torí náà àwà digbí la wà lákọ la wà bí ìbọn ẹja gbé pè ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Fẹ́mi ló ń pè o láti London abẹ́bá dá ṣètò ni o. ẹ bá wa dá ṣètò. lórí ọ̀rọ̀ yìí ẹ. Eh àdúrà lèmi ń gbà fún yín o ẹyẹ àti oríyọmí hamzat nítorí ọ̀gbẹ́ni olótẹ́ẹ̀lì yẹn nìkan kọ́ ló ló ń ṣe gbogbo tó ń ṣe yìí ọ̀run ya bọ̀ lọ́rọ̀ yẹn. ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá mọ̀ wọ́n mọ̀ mọ́ta la wọ́n mọ̀ pé rajaraja ò ní ra dùgbòlugi káwọ́dì òkú ọjọ́ wà náà ọ̀rọ̀ yẹn fẹ́ ta bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olórúkọ ni. wọ́n mọ̀ wá délé mọ́tàlá wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé lákọ̀ làwọn náà wà bí ìbọn. bàbá mi dúró tì yín tọrọ náà ti sọ pé ó máa tú àṣírí gbogbo àṣírí ìkọ̀kọ̀ lọ́nà fẹ́ tú jáde báyìí. àyàfi bá bá mú kankan mí ìmọ̀ lọ́n lọ́ọ́ kù àpẹ́ àwọn bàbá wa o àbẹ́ mi o ìjọ tẹ́ mo ti gbẹ́jú tá a ti gbé àwọn bàbá wa mú kankan mí àfutọ́lọ́ọ̀ba nìkan ni wọ́n rán àwọn tá à ń pè ń bàbá aláyé nàìjíríà lọ́lọ́run fẹ́ tú àṣírí báyọ náà bá mi rọ̀gbà ẹ̀yìn yínká o ẹ̀yìn àtòrí yọmí àzá ewu ò wuyín o ewu ò wuyín o ọlọ́run adúró tì yín o ẹ kú ètò ẹ máa mẹ́tò lọ. àádẹ́ tó pé àwọn ìjọba amẹ́ríkà ààrẹ gbọ́dọ̀ fún wa ní àwọn aláàbò tó péye báyìí o. torí wọ́n ń dúpọ̀ àmọ́ á pèjọba ilẹ̀ abẹ́rẹ́. ọ̀rọ̀ tó lágbára ni ọ̀run ti ń ya bọ̀ àṣírí ti fẹ́ tú nàìjíríà o. ẹ ṣé gan ni bàbá wa ẹ tó ẹjẹ ẹjẹ káyé bóyá ẹjẹ wò pé yìí ẹjẹ wò pé ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Alhaji Saheed láti Lagos State. láti ìpínlẹ̀ Èkó ẹ bá wa dá sétò. àárẹ̀ òpin tẹ̀lé ń bá sọ̀rọ̀. tó akínyìn ẹ kú iṣẹ́ o ọlọ́run bá dúró tì yín o. àṣẹ o. gbogbo bí ẹ̀yin àti ọ̀gá mṣàbí ẹ̀sìn bá bọ̀ ọlọ́run ní pẹ̀yìn ń pa o. àṣẹ o. tó àdáni lórí ẹ̀mí ò ní darí ẹ̀mí yín o. àṣẹ o. àlùbáríkà ànábì lọ́dọ̀ ọlọ́run. sallallahu alaihi wasallam. ẹ ṣe gan-an. ṣe rí. ah ah ọ̀rọ̀ àgbọ̀nsìfẹ́ ah ìmọ̀ pé wọ́n kọ́ sàdúrà ni ìmọ̀ ah, pé kọ́kọ́ ẹ bá ẹ bá pè ẹ bá lè pè wọlé ẹ pè wá padà ẹ má bínú ìmọ̀ pé kọ́kọ́ ṣàdúrà ni kẹ́nì kọ́kọ́ mọ̀ dúnkokò mẹ́nìkan ẹni tí ò tó mi ó ti kú ẹni tó jù mí lọ ó ti kú ẹni tá àjọ jẹ́gbẹ́ ti kú àníṣe tó bá ti lè fọwọ́ sọ̀yà pé n tó jẹ́ kí n máa hùwà burú tí mò ń hù ni wípé ikú èé pa èèyàn nírú ọjọ́ orí mi ẹ ti pè wọlé padà ẹ ṣe láyé. ẹ kálẹ̀ ẹyà mò ń gbọ́ yín báyìí. ṣe rí ọ̀rọ̀ eh, Abdulrahman Maye ilẹ̀ Ifẹ̀ tí wọ́n ó ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n wà níbi ìbàjẹ́ wọn pọ̀ gan so wọ́n wá fẹ́ fi irọ́ wọ́n fẹ́ fi irọ́ wọ́n fẹ́ fi cover everything bẹ́ẹ̀ torí ọmọ tí wọ́n pa tí yóò gbàbọ̀dé tí yóò ní ikú bẹ́ẹ̀ torí wọn ṣe ń ṣe ló tú wọn láṣìírí even though ọ̀sẹ̀ gbogbo program yìí dẹ̀ ti ń bọ̀ láti gbàgbọ́ bíi ìgbẹ́ lọ́kàn àbúrò òkúta máa gbé sọ́sẹ́sì nínú àyè wíwà bẹ̀tí tí wọ́n wá ń ṣe pẹ̀lú ntẹ́ǹsọ àti nítorí yomi sọ àwọn rí pé àgbàgà ni wọ́n wá ìfọ́n pẹ̀lú nǹkan tó ṣe lọ. oògùn ní èmi mo mẹjọ rò oògùn ní èmi mo lè pariwo mo lè sọ̀rọ̀. gbogbo tí ń jẹ́ àbúrò wọn àti ọmọ wọn yẹn wọ́n gbọ́dọ̀ ti fẹ́ ní láti gba wọn rí because nínú àwọn tí wọ́n ránṣẹ́ nù wọ́n wà because tí wọ́n bá wá wọn yẹn wọ́n tún máa tún lọ pẹ́ntì nǹkan mí ń bọ̀ míì mi so ìjọba gbọ́dọ̀ wá gbọ́dọ̀ àti ọmọ wọn yẹn náà rì so ọlọ́run ọba àkọ́kọ́ pẹ́ntì kúrò nílẹ̀ o. ẹ ṣe pọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí wípé béèyàn bá bá ń fòótọ́ ọnú ṣiṣẹ́ ọlọ́run á máa dúró tì í béèyàn bá ń fòótọ́ ọnú ṣiṣẹ́ ọlọ́run á máa dúró tì í tí n bá wo ọ̀rọ̀ ọ̀gá wa alájò yomi amsat mo máa ń kẹ́kọ̀ọ́ tí n bá wo àwọn bàbá wa kọ́lé olóòtú mo máa ń kẹ́kọ̀ọ́ nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tí mo máa ń wòjọ́ mo ti dáyé tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ́gbà mo fẹ́ bẹ̀rẹ̀ mo jókòó ti èèyàn mẹ́ta láti wo nǹkan láti fi mú nǹkan jáde ẹni àkọ́kọ́ mo wo ìlànà bí Kọ́lá Ọláwùyí ṣe máa ń ṣiṣẹ́ ìwádìí dògóńgó ẹni ẹ̀kejì mo wo ìlànà bí bàbá Wọlá lọ mí àmọ̀lé bí wọ́n ṣe máa ń lo àgbékalẹ̀ ìkẹta mo wá máa wo bí bàbá wa Kọ́lá Olóòtú bí sí ń lo ohùn mo wá mú mẹ́ẹ̀ta mo wá papọ̀ mo wá fi mú tèmi jáde mo wá máa ń fi ọlá ẹnìkan tọrọ níbi iṣẹ́ yìí iná ẹni Kọ́lá Olóòtú kí ni mo máa fi tọrọ ni pé nígbà mo ta ti wà ń kékeré Kọ́lá Olóòtú ò ṣe ju ọ́nsẹ́lẹ́ńkẹ́jọ rẹ̀ lọ ọjọ́ àlàrúbà ni aago mẹ́wàá sí méjìlá ọlọ́run wá fi àlùbáríkà sí àmọ́mọ́ wọ ọlọ́run bá ṣe pé wọ lọ́ràn ìfẹ́ ṣe ju ètò kan gbọ́ bá ń fàlùbáríkà sí ìsìfẹ́ wáyé wákùwá nínú Islam wọn bí mi sí àwọn bàbá tó bí mi wọn ò fi òòṣà kan wọn ò fi nǹkan kan mi ju ọlọ́run ọbọ kan ṣoṣo lọ ìwọ ọlọ́run ba ètò ìmọ̀ fẹ́ nu kí wàá nílé ayé kí nílé ayé kí láwọn àfi dẹ́rù bara wa ẹ ń bá ń wáyé wákùwá yóò rí ní ìrìkúrì ẹ wá lọ wọ àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọbẹ òmóòjé bu ọ ní sunjẹ ìyẹ̀rú ọ̀kì gbóyèga làwálì ẹ wọ ọjọ́ orí àwọn bàbá yìí wọ́n sì tún ṣètò ẹ wọ àwọn bàbá wọlá lọmí àmọ̀lé ẹ wọ àwọn kọ́lùmọ́ láfẹ́ ọláyà ẹ wọ àwọn bámbámbámbámbámbá yẹmí sòǹdé ẹ wọ àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó gbé wọ́n sì tún rọ́rọ̀ sọ wọ́n sì lálàáfíà nígbà àwọn ọ̀wáyé ń wakúwà a rí nínú àwọn tó ṣe pé wọ́n wáyé ń wakúwà bàbá wa eh, gbóyèga làwálì sọ̀rọ̀ wọ́n lọ́jọ́ kan làwọn fi kó gbẹ̀ sínú ọkọ̀ làwọn lọ rú dànù pé ohun asán ni sí bàbá wa máa lálàáfíà báyìí ẹ worú àwọn ọkọ̀ tí ń lò ẹ worú tọ́lọ̀ wọn a ṣe fún wọn agbégbé àwọn fowó sóògùn kì í ni sí wọn lè ní. ìmáṣètò máa máa ní ìrẹ́fín ni bàbá òkè adú ni Laji Abbas òkè adú àti ìrẹ́fín Sokoto àtẹwùsí ní irú àwọn táǹfọlá wọn tọrọ nu níbi iṣẹ́ yìí wọn gba yé wàkúwà àwọn ará wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ kan táwọn náà ń sọ rádà ṣé nítorí kí wọ́n bá lè fún yín lówó èyí ò lè fún mi ní tọ́lọ́hún ò fún mi ní tọ́lọ́hún ò fún mi èyí ò lè fún mi ìjọ ẹ ti ń ṣe kílẹ̀ kílẹ̀ rí mú bọ̀ ọbẹ̀ tó o bá fẹ́ má lọ joyè lóko kápítà rẹ kápítà rẹ lọ joyè ń bẹ̀ á mọ̀ pé sàdákátà rẹ ah. Olúbàdàn ló fún mi lóyè kì í ṣe pé mo tọrọ kódà ń jẹ́ wọn kọ́ pè mí mo ní èmi ọjọ́ yìí ah wọ́n ṣèbí wọ́n lọ sọ tán ilé dùn ṣèbí wọ́n lọ sọ ìtàn ilé sanmi dùn joyè pé àìjoyè ilé èpo ìlókóbé ilé èpo níta tó ẹ̀yin tẹ́ bá fẹ́ ọ́díò ìtàn ilé sanmi dùn joyè ìta akọni ilé èpo ìfi sí yọ̀dà pé one to four ni lórí WhatsApp line mi kan náà tẹ́ ń pè sí náà ẹ bá ti ẹ sáà ẹ fẹ́ gba ìtàn ẹ bá sọ pé ẹ fẹ́ gba ìtàn lálẹ́ màá pé ni a tó fi sọ̀wọ́ sí yín torí pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ṣé mo wá mo sáré ayé kí tẹ́ bá ṣe pé owó wọn fi ń gbà owó wo mo ní apépò wọn fi ń gba ipò wo mo ní apé ìmọ̀ wọn fi ń gbà ọpọlọ wọn lájà bá sí ni ẹ já bẹ̀rù ká sì dúró déédéé lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tó ṣe pé agbọ̀rọ̀ ọ̀dùn tọ́rọ̀ ń dùn lórí ọ̀rọ̀ ikú ọmọ wa Timothy adegoke Dámiláre mo sì dúpẹ́ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari mo dúpẹ́ àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ìgbésẹ̀ akin tí ẹ gbé mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ìgbìmọ̀ orílẹ̀-èdè amẹ́ríkà náà mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé ẹ̀yin gan ni ó yẹ ká máa kí ku ara fẹ́ra kù àti àtẹ̀mọ́ra torí wípé ìkan lára àwọn ògo yín ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n rán lọ sí ọ̀run ni wọ́n rán lọ sọ̀run torí náà bí bá ṣe ń lọ àjà máa gbọ́ àjà máa ẹjẹ́ àfetíléko káwo ìgbésẹ̀ tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà máa gbé ẹja fetíléko ẹni pé láti united kingdom ìgbésẹ̀ ń lọ káàkiri àgbáyé káàkiri àgbáyé àwọn tẹ́ ẹ rán wá o mo fi ń da yín lójú wọn ẹ̀ṣọ́ wọn mọ́nítọ̀ wa káàkiri àgbáyé ẹ má fira yín sẹ̀sìn ẹ má fira yín sẹ̀sìn àmọ́ ti wá èmi nìkan ti wá mọ́tò káàkiri ìgboro talẹ́talẹ́ mo fi jáde lónìí ẹ má tanra yín ìyẹlẹ́mọ̀ wò lẹ́yìn ẹyẹ àfi tó bá ṣe pé mo bá mú nǹkan míì mọ́ lọ́hùn ìjọ tó lọ́n bá ní màálù láyé náà ní sí lò kò lè dín kò lè lé má wulẹ̀ má wulẹ̀ dẹ́rù bàyàn má wulẹ̀ dẹ́rù bàyàn nínú nǹkan táwa mùsùlùmí sì pẹ́ kọ́kọ́ gbàgbọ́ ni kádàrá ń bẹ ṣùgbọ́n kì í ṣe bí ká pààyàn nípa ẹ̀ka o ká ṣe kú pààyàn bá pààyàn dandan ni kí wọ́n pa torí àlùkùránì gan ò fẹ́ kéèyàn pààyàn ẹ̀ ń bá pààyàn bẹ́ẹ̀ ni bí ìgbà tó pa odidi ìlú ni ọ̀dọ̀ ọ̀dọ̀ dáadáa ẹ̀rìn nínú àlùkùránì ọ ní ìjọ táwọn ọmọ tẹ́ ẹ pa wọ́n ọmọ bíi pé ẹ̀ṣẹ̀ wo láṣẹ tẹ́ ẹ fi pa wá ìjọ náà ń bẹ̀ tí wọ́n mọ béèrè nígbà tó kú gẹ̀rẹ́ tí bàbá mi ó kú ìsásúlísì ni bàbá wa ké gbogbo wa là ń sunkún ìjọ náà lọ́hùn gbogbo wa là ń sunkún tí a bá fi dágbére ìjọ ìwárìrìrìrì ọjọ́ ayé àtọ́ sọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run tó ṣe pé kí ni ọlọ́run ó pè ń kálukú ọ̀wà yóò wá ṣèṣirò ìtí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà àyà kan tí bàbá fi dágbére fáwọn ọmọ rẹ̀ nu torí wà líyẹ ọlọ́run kọ́ ẹ̀ ni bàbá tó bí mi wà líyẹ ọlọ́run kọ́ ẹ̀ ni bàbá tó bí mi ẹ̀rọ gbọ́n máa ń sọ̀tọ̀ máa ń pẹ́ à ní tí máa ń bà mí lẹ́rù pé àwọn bàbá yín èsì ṣe báyìí wọ́n ń pè yẹn lọ máa lẹ́nu ẹ lọ bèrè mọ̀tàlà àwọn bàbá wa ráyé sá ni ìráyé sá náà sì ni nígbà bẹ̀rẹ̀ ètò ilé ó di pé mò ń lo ìlẹ̀kẹ̀ lájọ́ yàwọn èèyàn pé àṣà wa ńlẹ̀ Yorùbá ni ìráyé sá ẹni pátápátá ẹni tí wàá mọ̀tàlà nílùú àfáà èsì nu tá a bá gbà kó ń kọ ọ̀rọ̀ làwọn yóò ṣe mẹ́ta gbà àwọn mẹ́ta làwọn irọ́ ni wọ́n ń pa o ẹ lè rọ́wọ́ àwọn bàbá wa ń bi tí ọ̀dà yìí ní ìgbà tí bàbá wa bàásùnú tí wọ́n jẹ ìmáàmù ní ọdún 1940 tí wọ́n wá kú ní ọdún 1982 bàbá tiwa ló yẹ kó jẹ ìmáàmù ṣùgbọ́n àbáṣe alẹ́ sí lọ́yọ̀ Olúbàdàn ni ah bàbá nígbà mo ti wá di Olúbàdàn ní Ah, ẹ̀tọ́ wa wù mí ni pé ẹ̀yin ni kẹ́ ẹ jẹ ìmáàmù ìbàdàn ìtí bàbá ọ̀jẹ́ sínú bàbá ní ọ̀n bá mi tọrọ kí n jẹ kábíyèsí olúbàdàn ẹ̀ bá mi tọrọ kí n jẹ ìmáàmù àbẹ́ ah, ẹ̀mọ tẹ́ ń sọ ni ẹ̀ tọrọ kí n jẹ dàdánì ẹ̀ tọrọ kí n jọ ẹni tí ọmọ bomi àlùwàlà wọ́n yìí tọrọ ìmáàmù ìmáàmù náà lẹ́wà ń jà sí lónìí tẹ́lọ̀pọ̀lọpọ̀ lùmí wọ́n wá sọ fún bàásùnù yìí pé àmọ́ bàbá wa mú ìlí kan náà ni o tí n bá ń wé láwà ní í lọ tó bá wá kú bí kókó kí n jù tí mo kàn gbọ́ látẹ̀yìn tẹ́lẹ̀ kan ní pé ah <laughs> mú ìlí o sì wí mi o sì ṣe bẹ́ẹ̀ náà ọlọ́jẹ̀ ìmọ̀ọ́mù bàdó o sì jẹ́ ibẹ̀ náà ní ti máa tú padà ní ti máa tú lórí rẹ padà kẹ́ ẹ mọ fi káwọn ẹni àná níbẹ̀rù ọlọ́run dé nígbà wọn wá wé láwà ní fún wọn tán bàbá wa mọ̀ta àlà tọ́ irú mọ̀ta àlà mọ̀ ń sọ kìí ṣe mọ̀ta àlà àkọ́kọ́ o tọ́ẹ̀rù mọ́ta àlà òun làwọn àti bàbá wa ìdẹ́sàlá àti ìlọrin jọjọ́ rẹ̀ mọ́líkì ló bí tọ́ẹ̀rù òsẹ́ẹ̀nì ló sì bí mọ́líkì bélò ló sì bí òsẹ́ẹ̀nì ọ̀rọ̀ bòmí ìlẹ́yìn iná wá bá búbú fún wọn ni bàbá wa yìí náà wá ṣe tẹ̀síìrì títí látọdún 1940 tí bàbá wa wá kú ní 1958 kí bàbá wa mú ìlí àdúrà tí bàbá wa mẹ́ta làwa ṣe fún wọn wọ́n lo kò tí ì sí ìmáàmù Ìbàdàn kan tó pẹ́ tó bẹ́ẹ̀ wọ́n lo forty two years lórí lórí ìmáàmù Ìbàdàn níjọ́ tí bàbá wa mẹ́ta làyọ̀ wá kú tọ́lọ́ fẹ́ fi hàn gbogbo ayé pé wà líyìí ọlọ́run ni bàbá wa ìdásàlá ti ọ̀rẹ́ wọn wọ́n wá dá wọn dúró sí usage wọn ti ara wọn ti wá lálàáfíà àwọn dọ́tọ̀ wa ní bàbá wọn ní ẹ ti lè máa lọ o bàbá ní pé n ò tí ì ní máa lọ ni ò tí ẹni ọlọ́run kan fẹ́ padà wọ́n sì ní ká sì sọ́nà usage náà wọ́n ti wá sọ fún bàbá wa ìdásà láti wípé bàbá wa àfáà Mọ́tàlá ti kú nígbà wọn wá dé ní tẹ́ wá dé ọ̀dọ̀ wa ní Mọ́tàlá sàárè bàbá wa ń bẹ lẹ́bàá ti dé mọ́ṣáláṣí wa ní Mọ́tàlá ẹ wo ìsàlẹ̀ lọ sòó lẹ́gbẹ̀ẹ́nu géètì sàárè wọn náà lẹ́ẹ̀mọ́ wò lẹ́yìn tí ò sẹ́ẹ̀nì nìkan tí ò sí ń bẹ̀ Mọ́tàlá àkọ́kọ́ tí ò sí ń bẹ̀ wọ́n gbà wọ́n wá gbé bàbá sínú sàárè ìdásàlá tí wàá fetí ọ̀tún mọ́ sàárè lákọ̀ọ́kọ́ ó fetí òsì mọ́ sàárè lẹ́ẹ̀kejì ọwọ́ ànáwó òkè ibi tí mo fẹ́ lò rí o nínú ó ní àfọ̀mọ́tàlà tọ́ irú ọlọ́run sẹ̀rí rẹ nínú àwọn wàlíyọ̀ ọlọ́run mẹ́fà tí ń bẹ nìbàdàn ìkan kú okú márùn ní 1958 táyé ò tí ì bàjẹ́ ìbàdàn ní wàlíyì pé ọ̀rẹ́ ọlọ́run rèé àwọn tọ́lọ̀ ń yọnu sí rèé tọ́lọ̀ tó pé ọ̀rọ̀ wọn dá níwájú ọlọ́run mẹ́fà péré kì í kú sẹ̀rọ̀ àlọ́ ojú gbogbo ìbàdàn ni. bàbá wa ń lé amí lẹ́tà tí wọ́n kọ wàsíkà tẹ́ ń ṣe nígbà bàbá nígbà bàbá wa kú orin tí wọ́n hun èmi lẹ́dà rẹ̀ lọ́wọ́ bàbá wa ń lé amí nílùú Ìwó torí bàbá wa ń lé amí nílùú Ìwó ọmọ àáfàá ni wọ́n wọ́n kéwọ́n níwò wọ́n wá parí kéwọ́n lọ́dọ̀ bàbá wa Mọ́tàlá mú ní lọ́wọ́ bóyá ń tẹ̀ pósẹ̀ lọ́la gan tí a fi kí bàbá wa mo wá béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí pé 1958 wọ́n èbí àárín òpin tán bàbá tó bèèmí ń bẹ láyé torí bàbá mi kú ní 2010 ní ọmọ ọgọ́rùn-ún ọdún bàbá àtẹ̀mí ní ìmáàmù sẹkítẹ́rìàtì àná Sufiyan Abbas ìmáàmù sẹkítẹ́rìàtì àná wọ́n sì lo 34 years lórí chief imam Ọ̀yọ́ sẹkítẹ́rìàtì kí wọ́n tó kú ní 2010 mo bá béèrè lọ́wọ́ bàbá wa pé kí ni bàbá Táírù tí wọ́n ṣe àfa yín ṣe tó báyìí bàbá yín àfa yín ṣe tó à wọ́n ní ó ṣe nǹkan o wọ́n ní kí ni <laughs> ìjọ kan mọ̀ ní iná bá jó e wa mo ní iná jó bẹ́ẹ̀ ni wọ́n gbé sọ pé kínní la nígbà a máa ń fi àwọn kókó la fi máa bolé níjọ̀hún wọ́n ní nígbà náà jó bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba kó torí Abbas Alẹ́sìlọ́yẹ jẹ ní nineteen thirty ọ̀rẹ́ sì làwọn àti bàbá wa bàbá wa sì làáfà rẹ̀ wọ́n wá kó àwọn aṣọ alágbà oríṣiríṣi aṣọ wọ́n wá kó sanyẹn gbogbo àlàálì wọ́n kó àlàálì wọ́n kó gbẹ̀ fún pé ẹ lọ kó fún àfa mọ́tàlá wọ́n pàdé ní Jímọ̀ ọjà lẹ́ẹ̀kínní bàbá ọ̀wọ́ wọ́n pàdé lẹ́ẹ̀kejì bàbá ọ̀wọ́ nígbòdì Jímọ̀ kẹta asọ́dá àkó bàbá ní sẹ́ mo ti rí ìwé àlìjẹ́ náà gbà ní ìfimọ́ wa sọ́ ńlá bí olówó àfọ́ ìwaṣọ èyàn o wọ́n ẹsẹ̀ wá lọ ra àwọn mìtì wọ́n fi wá ń raṣọ fún wa pé <laughs> bàbá lè aṣọ ilé ni bàbá lè yan olè kẹ́kọ̀ọ́ àáfà mẹ́ta lò níjọ aṣọ mẹ́ta lọ yọ ọwọ́ kan sọ́rùn yóò sì fi méjì rọrí Allahu Akbar àwọn tẹ́ ẹ fẹ́ tónú o bàbá ní èké tó wá ṣe nǹkan bàbá ní pé nítorí wá lé ní wípé tí ọba wá sọ́dọ̀ àáfà mẹ́ta là pé bàbá ánẹkùnmùláì ẹgbà owó rèé bàbá òní ń bo ló ti rí i wọ́n wà á lọ pé ibi tó ti rówó ọ lọ pè èèyàn ọ lọ pè èèyàn ọ lọ pè èèyàn wà wọ́n tọ́ tọ́ bá ti lè tọpinpin owó mọ́ ọ lọ. bàbá lẹ́yìn onìkan tó kọ́ wọ́n níjọ́ kan wọ́n lo òde alálàáfà ẹni tí wá ń jẹ́ arọ́wàásí owó tí wọ́n pa lóde ọba kó sínú àpò àgbádá ó sì lówó náà àpò àgbádá tẹ́lẹ̀ wọ́n wá dé ilé wọ́n sàdé tí ń para ara wa fún bàbá pé kí ló dé àáfàá kí ló dé ẹ baba mo lówó nínú àpò aṣọ tẹ́lẹ̀ àmọ́ owó tá a wá pa lóde mo wá kó pọ̀ mọ́ owó ìwà mọ́ ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ bàbá ní pé èló lowó tí ń bẹ nínú àpò aṣọ rẹ olóhùn ọ̀mọye rẹ̀ ọ̀mọye nígbà tó o ti mọye rẹ a lè pín owó rẹ mọ́ ẹ bàbá owó tí ń bẹ lẹ̀ yìí pọ̀ kódà tá a bá mú yẹ bàbá ìyí tó jẹ́ tiẹ̀ ń tọ́ ọmọ kò gbọ́dọ̀ kàn mí lọ́wọ́ àràmù mọ jẹ́ ṣe ló lè pẹ́ ya àfa àfọ ẹ hùn ọgbọ́dọ̀ mọ iye rẹ̀ àfa mi náà sọ pé a pè mọ́ ni ó ṣe lè gbà pọ̀ ọgọ́nù lónìí àwọn ẹni ọlọ́run o ìyìn táwa fi ráyè sánú tọ́lọ́ sì fi ń gbàdúrà wa nu nígbà tí nǹkan lè mọ́ mi tí nǹkan lè mọ́ mi mo sùn mọ́sálásí lẹ́kọ̀ọ́ dánwò sí mo léèyàn mo ṣe wáàsí ẹ lọ bèrè nísọlọ ẹ lọ bèrè mi ní Mùṣín ẹni tí ó parọ́ ní ọ̀sán pẹ́lẹ́rì òun bẹ lọ́run chief imam Mùṣín bàbá wa alhaji sulaiman imam sulaiman ni mo ṣe yẹn lọ béèrè bí lọ́dọ̀ wọn ọdún méje mo fi sun mọ́ṣáláṣí lẹ́kọ̀ọ́ tí mo sì ń ṣe wáàsí káàkiri àgbáyé káàkiri ìpínlẹ̀ èkó káàkiri lórí kíni torí pé ọmọ àfáà ni wá nígbà máa padà síbàdàn tí nǹkan le mo wá fi ọlá àwọn bàbá tó bí wa tọrọ pé wọ ọlọ́run ọba tó bá ṣe pọ́ máa àfáà mẹ́ta là ní mí lóòótọ́ àwọn bàbá wa lé báńkì tó pọ̀ lọ́dọ̀ rẹ o ò sì fọ́ fún wọn o wọn ò kó oníwọ̀ ọlọ́run bá fọ́ báǹkì kan fún mi nínú báǹkì táwọn bàbá wa ní ìwà náà ní ìkẹ́ tí mo rí gbà lọ́dọ̀ ẹ̀yin èèyàn sẹ́mi wà ní àbọ́lọ́run ṣiṣẹ́ eré lẹ̀dọ́mọ́ ṣiṣẹ́ eré lẹ̀dọ́mọ́ torí gbọ́ ọba kú tán kọ́mọ rẹ ọba lè jẹrè rẹ ṣiṣẹ́ bú lẹ̀dọ́mọ́ torí gbọ́ ọba kú tán kọ́mọ rẹ ọba lè gbẹ̀san bú iṣẹ́ eré pẹ̀lẹ́sàn eré iṣẹ́ bú pẹ̀lẹ́sàn bú ọmọ rẹ ìyá rẹ ní bímọ rẹ bàbá rẹ ní bímọ rẹ ìyá abú ní bímọ bú tọ́ ọmọ rẹ kó bá lè fún ọ nísinmi gbogbo tá ẹ̀ ń ṣe kí yahoo yahoo ẹ múra sí i gbogbo òmùkùmù tá ẹ̀ mú ẹ múra sí i ìdínú ìdínú tó yẹ pé àwa fi ń dúpẹ́ mo máa ń sọ àdúgbò tí wọ́n ṣe ibi tẹ́tí máa ń fúnlẹ̀ mọ́ èèyàn ẹ̀yìn bí èèyàn lọ́lá jù bẹ́ẹ̀ lọ àtò wa mọ̀tàlá àbá fẹ́ ṣe tẹ̀síìrì gbogbo àwọn èèyàn wa wọ́n wà bá fẹ́ ṣe nǹkan kan mọ̀tàlá ẹ̀yìn kí ni gbogbo oríṣiríṣi mọ́tò kì í ṣàdúgbò bí ẹ má gbé mọ́tò lọ wọ́n ń pa wọ́n ìbò à ń dàgbà ń dogbó nínú ilé tẹ́ ti ń dàgbà jù tẹ́ ti ń gùn of hundred years kìdẹ́sùn làkọ́kọ́ nígbà àbúrò wọn òun náà tó wọ hundred years ẹni tó tẹ̀lé nínú agboolé wọ hundred years kó náà tó jáde láyé kí wàá ní kí ni ilé ayé balitun siruna lè hayata dúnìyà kí ayé ayé tí ò tó nǹkan gbogbo tá a lò láyè tá a bá wọnú sàárè á lo ẹgbẹ̀rún ọdún ẹwà àwọn tó ti ń kú láti ẹgbẹ̀rún ọdún kan tá a ti ń gbọ́ tán wọn ṣèdájọ́ ti wá dé ọjọ́ gbé sọ́nà ti payé rẹ̀ débi tí ó ṣèdájọ́ wọn ẹja sí dáadáa o ẹja sí dáadáa àdúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun fẹ̀yìntì ọ̀gágun muhammadu buhari mo sì dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ látòrí gbogbo ìgbìmọ̀ aláṣẹ pátá tó fi wá dórí olórí oko olórí oko wa gómìnà wa ẹnjìnìà olùṣèyí abiodun makinde mo sì dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọmọ ìlú èrúwà pátá ẹ̀ẹ́dì àmọ̀ pé dúdùn lọ́sàn-án oṣù lórí ìdájọ́ òdodo àárín ìdájọ́ òdodo gbà mo sì dúpẹ́ lọ́wọ́ ìjọba ilẹ̀ amẹ́ríkà pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn ẹ̀ tó pè mí àti bàbá wa tó pè mí ẹ̀rí pé wọ́n pè lánàá bàbá ọ̀mọ̀ ọ̀mọ̀ ìdákọ̀ wọn ni <laughs> àjànàkú tí mi gbó kìjìkìjì ni bàbá wa nẹ́tò ti pè pé ìgbésẹ̀ tó ń lọ náà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Dr. Akínyẹmí Àgbẹ̀dẹ láti orílẹ̀-èdè Amẹ́ríkà tó bàbá ẹ ṣé gidi gan ni o ẹ ṣé gidi gan ni a máa rí yín bá o èyí láti mọ̀ bá tó títí ìgbà tá tó pàdé lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ níbínú ni pé ìtàn àròmọ ogun jálumi tá à bá bọ̀ a lè bá lọ mọ́ torí wọn ní Yorùbá nígbè tí gí bá wó tòkí ẹ̀ iná ní àkọ́gbé bílùú ọ̀bá fararọ àwọn la fẹ́ sọ ìtàn fún títí ìgbà tá a tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn olóyè Laji Abbas ló ń kí wa yí pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyè kó dúró títí ìgbà tá a tó pàdé ire o ẹ ṣé mo o.